أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن kí ṣètọ́nù kó máa kọ díyàn kó máa gbé kó máa gbé gàgá díyàn láàrin ẹ̀yà àti Allah subhanahu wa ta'ala kó máa kọ díyàn kó má ṣe pé yóò tẹ́lẹ̀ kó jẹ́ pé yóò tẹ́lẹ̀ kí ṣètọ́nù wọn wá gbogbo ọ̀rọ̀ lẹ́yìn nídìí láti lè gbé láti lè bá àmì eléyìí ó rọrùn fún ṣètọ́nù nítorí pé àwọn àmì sọ̀rọ̀ àwọn àlẹ́ ìwọ̀sálà ń tẹ́lẹ̀ pé ṣètọ́nù ní rìn nínú ara gbogbo oníkàlùkù ni gbogbo ẹnìkọ̀ọ̀kan ní ìbáyẹn lára rẹ̀ bí ẹ̀jẹ̀ ti máa ń rí àìríṣiríṣi ara káàkiri so eléyìí òun náà ni àwọn ọkùnrin lára wọ́n dára òfin ọmọ ẹni tó ń sọ̀rọ̀ ibi ká sọ̀rọ̀ tó ṣe ìtọ́ àdúgbò ó ní ọ̀la ẹ̀sọ̀ ìdánilá ń ṣe ìwọ́n nínú ìlọ́gbọ̀n tó ń sọ̀rọ̀ ipe ẹ má sún àkókò yẹ o gbé jìnà sí ẹ̀sìn àwọn ọ̀tàlá ọ̀tàlá nítorí àṣetọ́ yìí ìnáwó lábọ̀ àdókò rẹ̀ dájú ọ̀tá tó fojú hàn ní ṣètọ́ rẹ̀ ló jẹ́ fún yín. àwọn ọ̀tàlá ọ̀tàlá tó tọ́ kò mí ìtọ́ tọ́tọ́ ó ní ìnáwó àdókò mòbí ló mòbí. pé dájú ṣètọ́ ní sàárì àdókò nù ọ̀tá ló jẹ́ fún wa mòbí lò nù ẹni tí máa ń sọ̀yàn ní mòbí tó sì hàn ìdíbẹ́ ń sọ̀yàn ní kọ̀ọ̀kọ̀ ẹgbẹ́ tó wà lọ́dẹ ìwé ní máa ọ̀dẹ́ yóò dájú ìyálẹ̀ báyìí tí ó ti máa rí pé á òjò ọ̀rọ̀ ti tọ́lì ní tí ó máa rí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ tó hánà wọ́n tààlà fún fún wa di lérí nígbà tí ọlọ́wọ́ tó hánà wọ́n tààlà lé okó nínú fẹ́ ìtọ́lì ní wọ́n fi máa àwòwá ìtàní ìpè látara sísọ̀nù tó sọ nínú ìyàtọ̀ lé gbogbo ojú ọ̀nà ojú ọ̀nà tó tọ́ orí káwọn àdájọ́ adáma máa yìí ní lọ sí ojú ọ̀nà yìí ní lọ dúró dè wọ́n fún mọ̀lá aláàtì àdámù mẹ́lẹ́yìn àìdí yìí wọ̀n mi náà sí. kọ́dà ní máa gba wájú wọlé sí wọn lá wọ̀n mi tọ́ fi yìí ní máa bẹ̀ wọlé sí wọn lá wà á àìmáàlì yìí kọ́dà ní ṣe fún wa kò ní lè máa fi mọ̀ ọ́ pé wọ́n tuntun ti bá wọn fún wọn lọ́dún mi kàmí ni ìtawà lọ fún ìdájọ́ tó ti sáàlì ọ̀nà méjì náà ló dákọ̀ òṣọ́pọ̀ máa gba òkè wọlé sí wọn láà òṣọ́pọ̀ máa gba wọlé sí wọn òun náà ló pa àtẹ́jọ́ pé kí ni gbogbo ẹni máa ń ní láti àwọn ọ̀sán àná wọ́n tààlà tí máa ti máa ti àwọn ọ̀sán àná wọ́n tààlà dá ọ̀rọ̀ àbámbẹ lókè tí yóò fi àjẹ ní máa ti báyìí tí ó máa ti yóò máa yóò kò ní ìyàgò ṣètọ́nù yóò máa wá sọ fún mi. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìyẹn tí máa ti ní láti ilẹ̀ ẹlẹ́ ibi ayà tó bá di jọ́sẹ̀ ní máa fún ọ̀gbẹ́ wọn ààrẹ ìdájọ́ ti balẹ̀ wọlé kò lè ba jẹ́lẹ̀ wọlé kò sì lè gòkè wọlé ní ẹ̀la ọ̀nà méjì yìí ìdájọ́ láyé kọ́ bíyàn ní ẹ̀ máa wá rántí ní ẹ̀ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sàárà bẹ́ẹ̀ yá ọ̀bà kan tẹ́ lókè sí ní ó sì ní kápá lórí mi yóò máa tó kiri yóò máa sá yóò wá sókò ìjà gbogbo ṣèkọ́ọ̀nù àbá lọ lè kókó àkùrán á rí ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá alásàlà yìí máa pé nínú àwọn ọjọ́ tó ti kọjá àwọn ọjọ́ tá a sàlà yìí máa lánàá nínú àwọn ọjọ́ adáwá ní àtàwọn ọjọ́ ọ̀gbàmù àwọn ọjọ́ wọ̀nyí àwọn ọjọ́ tó lágbára ni ọ̀nà tí èta ní gbà tó fi sọ wọ́n ní ìwọ́n náà tóbi ni ó lọ lè gbé ní àwọn ẹgbẹ́jọ́ rẹ̀ tàbí tí ọ̀nà wọn ti máa lọ́wọ́ tààrà tó pọ̀ wọn láti wá lè dé ní ó lọ lé àwọn ìdùnnú ọgbẹ́tọ̀ ní òwúrẹ́ kàkọjá. tó àwọn ọ̀wọ́n ti máa lọ́wọ́ tààrà tó pọ̀ pé bàbá dáhùn á ní tẹ̀lé ìtọ́nù jẹ́ ní yóò ó mà sí kíni ó gún lé àwọn èèyàn kó olójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àwọn ọjọ́ ààrẹ àtàwọn ọjọ́ pẹ̀lú ó gún lé wọn kó olójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wà káàánú mọ̀tò so àwọn náà sọ yìí ó gún wọn kó yìí wọ́n ti kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ wọ́n dá ojú ọ̀nà wọn mọ òdodo yàtí ó wá gún yóò kó olójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wọ́n wá jẹ ní òní màmá ìtọ́sí yìí wọ́n wá tí Allah subhanahu wa ta'ala fún ara nínú tọ́jú náà ibi ọ̀sọ́sẹ̀ ọ̀hún àìsẹ̀rí fún ìgbà ìṣẹ̀lẹ̀. òṣèlú náà ọ̀rọ̀ yìí ìdájú tẹ́jú ó tún lọ lè gbé ojú ọ̀nà dè wọ́n ó tún lọ lè tẹ́jú ní ó lọ lè gbé bí sí ojú ọ̀nà lè kó orí ojú ọ̀nà wọ́n subhanahu wa ta'ala ní ó ní àwọn táàkọ̀ yìí fún ìgbà ìṣẹ̀lẹ̀. látara bẹ́ẹ̀ wọ́n ti ní mọ́tínà ọmọ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àlìkọ́ọ̀nù yóò tún lọ lè gbé ipe kéèyàn máa lo òfin àwọn subhanahu wa ta'ala alladhina yatahakamuna ila ghayri shar'illah àwọn tó jẹ́ pé tọ́rọ̀ bá ti tọ́rọ̀ báyìí nìyí wọ́n yẹ fẹ̀rẹ̀ àti mẹ́ta ẹja ayé ẹ̀ẹ́dẹ́ àti kóbi wà á gbẹ́jẹ̀ wípé àwọn jíjẹ́ yà tó kalẹ̀ fún àwọn ọjọ́ ọjọ́ ọjọ́ ní àríkà wà nínú ọ̀la tó fi yé ẹja máa lo òfin míì tó wọ́n ti láti gbà láti rí ni láti sọ àwọn èèyàn ní Allah subhanahu wa ta'ala sọ pé alam tara ila alladhina yaz'umuna annahum amanu ilé ànábì ó rí àwọn tó tí wọ́n lò lọ́kàn àwọn bá wọn gbàgbọ́ wọ́n rò pé mùsùlùmí nílà làwọn náà ní máa ń ti dàgbé wọ́n rò fáwọn ọ̀gá àgbà ní ọ̀gá táwa fún àgbà àgbà àgbà àgbà subhanahu wa ta'ala ni wọ́n máa ń ti dàgbé fọ́ọ̀mù wọ́n làwọn wọ́n làwọn gbà àwọn nígbàgbọ́ pẹ̀lú pẹ̀lú àwọn subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ pẹ̀lú àdúgbò àwọn tá a wá sọ yìí lórí ìdúná ayẹyẹ àhákà mú ìyẹn sọ àwọn tó bá ti wá di ọ̀rọ̀ dájọ́ lórí ìdúná ayẹyẹ àhákà mú ìyẹn sọ ìdí ọmọ ògùn ọlọ́pàá ní ọmọ ọ̀fẹ́ ni pé káwọn máa gbé dájọ́ lọ sí ọ̀dọ̀ tọ̀kù kí ni nǹkan tó ń pè ní tọ̀kù òun náà ni pé gbogbo àwọn nǹkan tẹ́yìn bá ti ń jọ́ tuntun òun tí àwọn ọ̀sán lọ́wọ́ tààlà sí nǹkan mú ti yọ ọ́ eléyìí òun náà ni tọ̀kù ẹni tó wá jẹ́ eléyìí gbogbo ìbílẹ̀ sí náà ni ó máa sá àwọn ènìyàn ibi ká máa lo òfin àwọn àbùkù àná wọ́n bí a tẹ̀lé ayé ti burú jù ṣe pé ẹ̀ka ṣe ìdílé lásán wọ́n ti ní fẹ́ fi lóko pa ìwé fi ń tẹ́lẹ̀ ní ti báyìí tọ́ba ìgbéyàwó rẹ̀ wọ́n bá ti dìná ó yẹ láti yẹ ìhùn mà kò tí ẹ̀díjẹ́ sọ pé kò kankan yóò yí ìmọ̀ àgbo jẹ̀ fún ọ̀rẹ́ pa tó àmọ́ nítorí gbogbo ìra tẹ̀lé à yóò ẹni tó jalè ẹ̀kan tó lọ́tún lọ lè ṣe nǹkan orí ìfúnná nìkan bí èdè díẹ̀ gbogbo àwọn onídìí ẹ̀dá àgbékalẹ̀ fún àìyé ilé ní òfin ó kàfẹ́ fi àjẹ wa nì láti bá aṣọ ilé wa di ìdìnnà kó ní ìwà àjẹ ni pé ìwọ tó bá ronú pé tọ́wọ́ bá tẹ̀ ọ́ wọ́n mọ̀ sí ọ lọ́wọ́ ó wà á di tuntun tó ní tó ní tó ní fọ́ sí ìtàn kan ó di nà tó lé ìwọ tó ló tó bá ní pé tọ́wọ́ bá tẹ̀ ọ́ bí ìdìnnà wọ́n mọ̀ nà ọ́nà ọgọ́rùn-ún ó sàkó bẹ́ẹ̀ ó sì nà ọ́ ní gbangba ni ṣe pé ẹni bẹ́ẹ̀ ojú títì yóò lè kó dáwọ́ wọ́n láì bẹ̀rẹ̀ mọ́ àdé àdínú òkè àdé nínú ìjẹ̀rí à ìdókè tó àwọn tẹ́bá ní àdé bàtẹ́ ń wọ́n lé lọ́dún kan ẹ̀ lè kó lù kọ́mọ́ kọ́mọ́ wà láàrin àwọn èèyàn nínú. wọ́n tó bá rántí pé káàtì ah, máa mọ̀ ṣe ìdìgbà tí mo ti níyàwó àbí mo wà nílé ọkọ wọ́n mọ̀ jù mí lóko pani lójú gbogbo ayé ìgbẹ́ káwọn ti rẹ̀ ah, sí rẹ̀. ìdíkẹ́jẹ̀ ní àti àtìmọ́ wa lọ àmọ́ báwo fi ṣe wá lágbára tó mo ṣe jẹ́ ìnira fún ìyàwó ìdájọ́ ní ìsìnyà débi pé ìlú ìmọ̀ràn ló ti gbúrú àwọn bàbá tó àìmọ̀ náà kò náà lè àwọn tó hàn wọ́n tara wá ní àwọn tá à ń sọ ìpè ẹ̀sẹ̀ ìwé tí náà ẹ̀sẹ̀ máa kà mí lọ́tọ̀ wọ́n mọ̀ káwọn máa fi dájọ́ lọ́tọ̀ gbogbo nǹkan tí èèyàn bá ti jọ́ sílẹ̀ àwọn tó hàn wọ́n àti kéwòn tètè yí الله سبحانه وتعالى قال تعالى ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها ife ẹnikẹ́ni tó bá ti ṣe kékeré nípa òun ẹ̀rọ gbogbo nàbí ìsọmọ ẹ̀sùn jọ́sùn fún ẹ̀rọ subhanahu wa ta'ala tó wá ní ìyàní ó ti tètè ní ìsìn ìgbọ́gbọ́ ilẹ̀ nígbà wọn ó di ìrọ̀ mọ́ okùn àlọ́ subhanahu wa ta'ala kó tó yẹ. àwọn afá àwọn onítàkùn yẹn wọ́n ní àtúrọ̀gbọ̀tò ó sọ wọ́n ní òun náà dàgbà ìdáàbò ọ̀tún pé ẹni tó bá ti ṣeré ìwà ṣe ìwé ìtọ̀ ọ̀hún sí pẹ̀lú àwọn ó ti dìrọ̀ mọ́ Al-Qur'an ó ti dìrọ̀ mọ́ sọ́nà àti sọ̀lá wà ní ọ̀sẹ́lá tó àwọn ọmọ yìí àwọn tó máa lọ́wọ́ sáárá ní wọ̀nyí ní ṣètò ayọ̀dé ìlànà dọ̀lá àgbà ìyá. àmọ́ lè lọ́ nínú àjọ òkú bí ni láti sọ wọ́n ní nítorí pé bí ni ìtọ́jú ó dínà wọ́n dínà pètèpè sójú ọ̀nà ìtọ́jú ó sọ pé pé yóò kó ní ọ̀rọ̀ láti rí wọ́n yé ìwà tó ń dá padà ọjọ́ ìdílé ìgbà láti ti tẹ́lá àwọn débẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá ìyàwó ọ̀rọ̀ láàrọ̀ ọ̀dà tó mọ́ náà kùrá ní pé inú ọ̀nà tí èkó àti máa gbà ní mímọ ọkọ̀ níyàn òun náà nígbè kíni ó bú ìyàn kúrò ní ìrántí ọlọ́run láàrọ̀ ọ̀dà ẹni tí ò bá ti máa rántí ọlọ́run láàrọ̀ ọ̀dà tí bá ti tó bá ti fọ́ fọ́ra òrántí rẹ̀ lọ́dà àbúkiri kó máa jọ́ sí fún òrántí rẹ̀ lọ́dà àbúkiri kó máa tó gba àwọn tó máa rà máa ṣe òrántí rẹ̀ lọ́dà àbúkiri lọ́dà kó máa jìnà sí wọ́n ká jìnà sí irú ẹgbẹ́ àwọn ìtọ́lù ti fi ní ìtọ́lù gbogbo ti lójú ọ̀nà òun tó borí ojú ọ̀nà tó tọ́ orí rẹ̀ الله سبحانه وتعالى ومن يعد عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قريب ife ẹnikẹ́ni tó bá ti kéde tó bá ti gbóni kó ní ìránṣẹ́ Allah subhanahu wa ta'ala tó bá ti kó tuntun tí ó máa ní ìránṣẹ́ Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ pé máa ń ṣe òrùjú láti máa ránṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní nùkọ́ yìí ti dábò ṣe ìlànà ìgbàgbọ́ ọ̀dọ́ ìkọ̀rí. Allah subhanahu wa ta'ala àwa náà láàmú àwọn táwọn ajẹ́jẹ́ láti kẹ́sí tẹ̀sí láti ti tẹ́lẹ̀ pé kí ni wàhùn wà láwùn kọ̀rí ìtàní yóò wá di ọ̀rẹ́ rẹ̀ yóò di ọ̀rẹ́ yóò di ọ̀pá ní ọ̀rẹ́ pé gbogbo gbogbo tí máa lọ wọ́n jọ máa lọ ni wà ní ìdáhùn àwọn tí wà tẹ́lẹ̀ ni wọ́n náà wọ́n sọ láti wọn tààlà wọ́n yà sàbó náà ìdí ó máa wà lọ́kàn tiẹ̀ náà ìgbé ọmọ ìfowópamọ́ wà lójú ọ̀nà yóò máa rí ẹ̀yin tẹ́ ẹ bá wà lójú ọ̀nà tẹ́ ẹ bá ń tẹ́ntí ẹ̀kẹ́ tẹ́nu ẹ̀yìn tẹ́ ẹ bá dúró lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam yóò máa rí nígbà tẹ́ bí wà lójú ní pé ẹ̀yin lẹ̀ mọ́ tẹ̀sí yóò máa rí nígbà tẹ́ pé á àwẹ̀ yìí á ọmọ bí àjẹ ara o tẹ́tùnà náà tẹ́tùnà náà àwọn ti láì tẹ́tùnà yìí gbogbo gbádùn ayé táwọn bá nù ó gbádùn rẹ ẹ̀sìn bá àwọn tó gbé wọ́n tẹ́ ìdíma tí Allah subhanahu wa ta'ala òun náà ìgbádùn ayé lọ́dọ̀ sí wọn so ẹni tí ò bá ti wá gbogbo àwọn ọ̀sán báyìí wọ́n mọ̀ rí rẹ̀ bẹ́ẹ̀ sí ẹni tí ò gbádùn ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala sọ fún wa pé inú ọ̀nà sí ètò ọ̀nìmọ̀ gbà láti gun rí ìyàn kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala òun náà ní níbi ọtí ìtàní máa dúró láti pé kíni láti pé káfíìsì sí kíni kéèyàn máa rèé rẹ̀ lọ́sùn hàn wọ́n tààlà yóò wá gbadi orí wọlé táwọn ìlà a máa gbadi láìlò méjì ibi ibi tẹ́tẹ́ kéèyàn máa ta tẹ́tẹ́ yóò máa gbàgbé wọlé sí yàrá láti fi gún ríyàn kó lórí ìmọ̀ tẹ̀lé ìyàwó sùhàn wọ́n tààlà ẹ wọlé tí mo ti nìsí tó bá mu títán nìsí kéèyàn láti fowó kírun láíláí yóò mu títán kò ní láti fowó kírun kó wá tó òbí sábà gbogbo agbóhùn náà máa ṣe òbí tí òbí máa sọ jáde lẹ́nu láburú látara pé kí ni látàwọ̀ sí so ọ̀nà ìsìlámù jẹ́ gbàgbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ta tẹ́tẹ́ gbogbo tí wọ́n pè ní tẹ́tẹ́ gbogbo tí wọ́n pè tẹ́tẹ́ láyé gbogbo tó bá ti di pé ká gbé kiri kankalẹ̀ ká máa wá jà lé lérí ká gbé kiri kankalẹ̀ ká máa wá ṣe ìbànújẹ́ lé pé ẹni tó bá jẹ olóòtú ni òun náà ni gbà yá ẹni tó bá jẹ òun ló ní one thousand naira yìí òun náà ni wọ́n pè ní òwúrọ̀ àwọn ọ̀gá yìí àtẹ́tẹ́ ni wọ́n dà gbogbo àwọn agbábọ́ọ̀lù àwọn bọ́ọ̀lù à ń ṣe iná púpọ̀ rẹ̀ à ń gbé bọ́ọ̀lù kalẹ̀ fẹ́ tó bá ti wíyìn olóògbé àwọn wáyé òwúrọ̀ àwọn ọ̀gá yìí létè tẹ́tẹ́ ni kìtàní ti fẹ́ ló gbọ́ àwọn nǹkan wọ̀nyí láti fi láti bá mi mú ìwà kó fi ọ̀rọ̀ àwọn ọ̀gá ni tẹ́lẹ̀ yóò bá yé wa láwùjọ wa ta wà lónìí ẹ̀wọ̀n bọ́ọ̀lù tó ń gbára àwọn bọ́ọ̀lù tó ń gbára gbáyé lónìí báwọn ẹ̀ ṣe wá ní pé wọ́n fẹ́ràn àwọn agbábọ́ọ̀lù báwọn fẹ́ràn àwọn jàǹdẹ́bì sábà ń sọ̀rọ̀ oníbọ́ọ̀lù gbẹ́ni kíláyì wà láì lómi fẹ́ràn ìgbà lórí sọ̀rọ̀ àwọn ọ̀sán làwọn ọ̀rẹ́ lómi fẹ́ràn oníbọ́ọ̀lù ju ọlọ́run káàdì wọn tààrà lọ. òun náà ló pàṣẹ pé kí wọ́n gbá bọ́ọ̀lù lásìkò tàràwí agbègbè tó kí wọn ẹ̀ẹ́dì ní ilé bọ́ọ̀lù ìdùnkẹ́ kẹ́kẹ́kẹ́ àwọn ènìyàn lọ sí wọn lọ kí tàràwí. ẹ wá wo àwọn ẹwọ ẹwọ àwọn èbó yẹn láti mọ̀ pé ṣe ìtọ́ ni lò wọ́n láti kúrò àwọn ìbò lójọ́ àwọn subhanahu wa ta'ala ẹwọ gba àwọn bọ́ọ̀lù sáma gbá ẹwọ àwọn àsìkò wọn ẹ̀ẹ́dì bọ́ọ̀lù ní one thirty ẹ̀dì bá ní lásìkò lásìkò zúrù one thirty oríṣi báyìí àsìkò tó pé díhùn tẹ́lẹ̀ mi bá ronú pé one thirty á ti kírun tán ní á ti kírun tán ní wà lọ́dọ̀ sí wa ọ̀dọ̀ ẹ̀lómi yóò torí ẹ̀wà mọ́tàjọ́ máa kírun lágbo kan ìyẹ̀kọ́ ní sí kírun tẹ́lẹ̀ o yóò wà mọ́tàjọ́ máa kírun lágbo kan torí bọ́ọ̀lù one fifty àbí one thirty ẹ wá sọ fún mi irú ẹni báwọn tó bá fi pàdéyàn báwọn lọ́wọ́ láti ọkàn lòdì sí ibi irun láíláí ọkàn pé tákìrun tán ààrẹ ti gíríta ní one thirty tí ó wà lọ́kàn rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n fi bọ́ọ̀lù mi sí four o'clock aago mẹ́rin bọ́ọ̀lù bí wọ́n fi sí aago mẹ́rin àbọ̀ ẹ wá bọ́ọ̀lù tó bá fi sáàgó mẹ́ta náà bá fi sáàgó mẹ́ta aago tí wọ́n parí bọ́ọ̀lù aago mẹ́ta wọ́n parí ẹ̀ ní quarter to five bọ́ọ̀lù aago mẹ́ta wọn ni wọ́n ti sọ àlásùrì sáàrin rẹ̀ bákan méjì ní inú kó mẹ́jì lọ lè kárátárì àbí kó o ti dìde kọ́kànlẹ̀ mọ́ ti bìrún kí á sọ wá ti parí bọ́ọ̀lù á dìde àlọ́ tó wáyé pé wọ́n ti ń jẹ àwọn tó fẹ́ràn ni tí wọ́n lọ́kà rẹ̀ pé ọlọ́mọdé tó bá ti káwọn ló jẹ padà tí ó mọ̀ lórí ìlú tó wáyé pé tí wọ́n jẹ àwọn tí fẹ́ràn àwọn náà ni wọ́n ti jẹ ìdí wọn lọ́kà pé kọ́lọ̀ já jẹ sí àbí tó ń segin ni ó mọ̀ jẹ wá tó eléyìí onímọ̀ wá rò lérí irun tó wá kó lérí irun ẹ̀ wọlé ó ti báyìí gbogbo àwọn eléyìí gbogbo àwọn nǹkan eré báyìí àwọn ọ̀nà tí ètò àná máa ń gbà láti fi sọ̀rọ̀ lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ni so eléyìí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa ti fẹ́ nínú Al-Qur'an tábàrò ní ìlú sọ́tù Maida ayé àlejò wa Allah subhanahu wa ta'ala ni innama yuridu shaytan an yuqi'a bainakum al-adawata wal-baghdha'a fil-khamri wal-maysir wa yasuddakum an dhikrillah wa 'an as-salati fa hal antum muntahun òun náà ní pé kí ni láti dá ọ̀tá kalẹ̀ sáàrin àdáwà ọ̀tá wàlìbàbọ̀dọ̀ àti ká máa bímọ ara ẹni àdáwà àdáwà ìjọba ní àdáwà ń dá fi hara wa báyìí ni a mọ̀ fi hara wa pé tọ̀ ọ̀tá mi ní ọ̀tá mi ní ọ̀wọ̀ wàlìbàbọ̀dọ̀ àtàwọn ìdáhùn bímọ ara wa láàrin láàrin lè kojú ara wa a mọ̀ sọ́lẹ̀ ní pé mo lè tiẹ̀ láti ṣe àwọn aráàlú àwọn oníṣẹ́ àti àlọ́ kò ìdíje ìtàní bẹ́ẹ̀ ti kiri ní tó bẹ́ẹ̀ gbìn láàrin wa ní ìlhàmù yìí látara ọtí mímu ẹni tí máa mu tí nìdí tó bá mu tí sáà kò ní ojú rẹ kò ní kò ní mọ tí ń ṣe má ẹni tí ò yẹ kó kú yóò kú gbogbo tí ò yẹ kó sọ lọ́rọ̀ yóò sọ lọ́rọ̀ àwọn èyí ti dùn wá ní rò wá pé á ọmọ tí yó òun náà ní mi sọ sí sọ ìtàwọn ọmọ òlọ́kà ara wọn ni pé ìdí wọ́n ní tọ́lọ́ tí bá jì tẹ́mi tẹ́lẹ̀ òun náà ni ó mọ owó ìgbà tó bá mu títà àti ó ti níbi inú tẹ́lẹ̀ ni ọtí ìlú wa tẹ́kí ni ọtí ìlú wa ràn lọ́wọ́ lórí ìgbàdí ṣe ṣùgbẹ́bẹ̀ náà ni àwọn sùkánù wọ́n tààrà ní wàlúmẹ́ ìsìn àti gbogbo bí kọ́tà àwọn máa ta ayò gbogbo tó ń pè láyò òun náà ni pé á ah, bẹ́rẹ̀ ìbá jẹ èyí jẹ èyí ò jẹ pé ẹni tó bá ti jẹ òun náà gbélé fún pé ṣètàbí fẹ́ lo gbúrú àwọn sọ báyìí láti fi inú níbi ìdíjú alọ́kàn ẹ wo àwọn oníbọ́ọ̀lù lónìí àwọn oníbọ́ọ̀lù àwọn táàmà rí àmọ́ wọ́n nípa òṣèlú tó bá bẹ̀rẹ̀ mẹ́rin kankan ní wọn àwọn yóò sì máa tàtàrà wọn owó sì máa bára wọn já ẹlẹ́ lórí wọ́ọ̀lù àwọn ilé bọ́ọ̀lù kí ló dé nítorí pé ń fi ń ti ẹ̀yẹ nígbà tí wọ́n jẹ wọn kí wọ́n ló bá wọn bá bẹ̀rẹ̀ sí lura wọn ọ̀láyà àwọn ẹlòmíì bẹ́ẹ̀ tó wọ́n ti wọ́n kú torí bọ́ọ̀lù látara pé ẹni tí ń fẹ́ràn ẹni tí ń sọpọ́ọ̀tì nínú àwọn tí ń gbá bọ́ọ̀lù yìí wọ́n wá jẹ wọn so látara bẹ́ẹ̀ ó wá inú wá bí inú ti wá bí pé ìjáde wọ́n ti fura wọn lọ́bẹ̀ nígbà kánú lérò yìí látara kéde látara bọ́ọ̀lù tábà bèèrè lọ́wọ́ àwọn eléyìí ti báyìí pé ìjẹ̀ wá ní nǹkan tí wọ́n kù yín gan níbi bọ́ọ̀lù yìí àwọn tẹ́ ẹjọ́ àwọn tí wọ́n àwọn tán gbá bọ́ọ̀lù yìí kí ni nǹkan jẹ́ fi pa kí jẹ́ fi fi bọ́lẹ́ ti pàdé ara yín kí ni ìbátan ti mẹ́rà ara yín wàláì kò sí bàtà kan láàrin wa kò sí bàtà kan láàrin wa débi pé kí ni wọ́n tán kò sí òkè ṣètọ́ni ti wá rí pé á ah, àwọn èèyàn ti wá fẹ́ máa gbọ́n ẹlòmíì ronú ẹlòmíì ronú lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù pé àhà ìwà ń dàgbà rà bíbí wọ́n máa wí ni wọn ìwà ní jẹun ìní lè rọrùn sùn ìsìn nígbà kankan bẹ́ẹ̀ ẹlòmíì ní pupa gíga nítorí kíni nítorí bọ́ọ̀lù yẹn ló bá ti fi wọ́n ní bọ́ọ̀lù báyìí ṣe àyà ló ti ga òkè ẹ ìlà gbà lónìí báyìí hmm? ẹlòmíì bá ń bẹ́ mi tí ò lè kú gbàdí ìtàn tó wá rí pé àwọn èèyàn ti ń jágbọ́n ọrú eléyìí ìtàn tó wá gbé ọ̀nà tán wá ipe à ipe ẹ máa ń rò pé bóyá ẹ̀ láǹfààní tẹ̀ mọ́ níbẹ̀ o wọ́n bá gbé náírà bẹ̀ẹ̀sì dé náírà bẹ̀ẹ̀sì yìí ò tẹ́ ẹ bá ti ń ta wọ́n tó bá ti mẹ́ni tó kọ́kọ́ jẹ tó o ti níye owó tó gbà ìwọ́n tó bá ti mọ iye tí wọ́n gbá ó ti yẹ tó gbà kó o gba àwọn nǹkan eréjìrìjì báyìí tìtánì wa lọ ọ̀nà kalẹ̀ pé ọkàn wọn wá lọ bẹ̀ tọ́ba tún ta ń jẹ́ oníṣẹ́ tí yóò tún jẹ yóò tún tún sáì lọ́kẹ̀ wá ebi lágbájá náà ti ta ti fẹ́ tí yóò jẹ tó ń padà wá jẹ wọ́n ló padà jẹ yóò ti padà ta lọ pàtí ẹlòmíì owó sẹ́yẹ kó fi sàǹfààní wọ́n lè lóyún lọ́dún gbàjọ lọ́dún gbàjọ lórí ìtàkàlà bẹ̀ orí ìkàkà bẹ̀. tó gbogbo rú àwọn kan báyìí Allah subhanahu wa ta'ala jí kó yé wa ti pẹ́ nínú alukur'an igbe kìtàní fẹ́ fi dá ọ̀tá ó fẹ́ fi dá alẹ̀ láàrin ara wa ni ó fẹ́ fi dá ká máa kórìíra ẹni ó fẹ́ fi dá alẹ̀ láàrin ara wa ni wa yasuddakum an dhikrillah kọ́dà ó fẹ́ fi kọ́ díwa kó níbi ìrántí Allah subhanahu wa ta'ala ni ẹ̀wọ́n nìsí ó ká máa rántí Allah subhanahu wa ta'ala ó tún wá láàmọ́lẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀run pé wà á ní sọ̀rọ̀ àti kọ́ ká ma kírun ni kásìkò mọ́ tó kárò pé ah, owó díẹ̀ sí ìlọ̀lẹ̀ kírun ọ̀pọ̀lọpọ̀ lásìkò ń bá wá tó yóò múra ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí gan wọ́n tún wá ti ṣe mọ́tàlẹ́gbẹ̀ẹ́ ní bọ́ọ̀lù nídìí ẹ̀wọ́ ṣe tọ́ọ̀nù wọ́n wá ṣe mọ́tàlẹ́gbẹ̀ẹ́ ní bọ́ọ̀lù ó fi mọ́tàlẹ́ sí wọn ẹgbẹ̀ẹ́ ní bọ́ọ̀lù ṣe pé lásìkò bọ́ọ̀lù bá tó láàrin kùtì ní ìdúró mi sí mi hùn lọ́gbà jáde láì lọ́yà ìsáwà ìsáwà ó dá ohun wọn kí ọ̀sán náà sánú ó tó kó sí bọ́ọ̀lù padà òṣìṣẹ́ àti ọ̀nà tó fún pé ẹgbẹ́ káàkiri ẹ̀sìn mọ́tàlẹ́gbẹ̀ẹ́ bíi náà ẹ̀jẹ̀ bíi mọ́tàlẹ́gbẹ̀ẹ́ lọ́kàn ẹni wọ́n mọ̀ lọ pé á ti láwọn kan ní òkè àmọ́ ìtàn kí náà ìdúró ni wọ́n kì gbogbo ọ̀gá wọn ibi nǹkan tí wọ́n ṣe òun náà ló wà so Allah subhanahu wa ta'ala wa ni fahali antum muntahu tẹ́ ẹ̀ wá ní ṣe kí tẹ́ ẹ̀ ní kóra dúró ni fahali antum muntahu tẹ́ ẹ̀ ní pa gbogbo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ yìí ẹ̀ ní kó ní ọtí ẹ̀ ní kó ní ṣìkiri di tẹ́tẹ́ di àtẹ̀lé bọ́ọ̀lù tẹ́ àwọn àbáwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ fún alipa pé kí ni ọ̀nà tí bọ́ọ̀lù tó fi jọ àlùmẹ́yìntì tẹ́tẹ́ta wọ́n ní bíjọ́ ti pàdé náà pé kí ni àsọ́jú àtẹ̀lé àtìlélá wà á ní sọ́lá níbi ó gúrí yàn kúrò níbi ìrántí Allah subhanahu wa ta'ala níbi ó gúrí yàn kúrò nínú wọn kéèyàn máa fi múra rẹ̀ kéèyàn wọ́n ti múra dìbò níbi ọ̀nà yìí wọ́n ti pàdé bẹ̀rẹ̀ òun náà ti gbogbo àwọn àlàyé láti múra níbi ká gbé kí níta kalẹ̀ pé ká máa wá jà lé ike tọ̀ ẹ̀ tó bá pè ní ìpínlẹ̀ ló bàtà láì alẹ́ sọ̀rọ̀ àwọn àlejò tó dábò tó pa alẹ́ mi ní àpò sí làbàbà ìlà ìlà alẹ́ mi ní kò sí ìkankan tá a fẹ́ kó kalẹ̀ lé lórí pé ẹ̀ bá ti pín in o òun náà ló gbà alẹ́ mi ní àfi ìkàmẹ́ta nínú àwọn kan àwọn kan mẹ́ta yìí alẹ́ mi sọ̀rọ̀ àwọn àlejò tó dábò ó ní ká máa fẹ́ sí ìdíje ìgbà ẹ̀ bá fẹ́ sí pé òun yóò gbà kọ́lá yìí ó lé yìí ó lé yìí ó ti tẹ̀lé lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àkúnrin ẹni bá kẹ́sì alábẹ́sẹ̀ wà wà lè wọ́n sálá ó lé bí ni ó lé náà kò tẹ̀lé lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yóò pa síta ká máa kọ́ pé á ẹ̀kọ́ wọ̀ ẹ bá tọ́ nítorí tó gba àwọn nǹkan wọ̀nyí yóò rẹ̀ lọ́wọ́ lórí jihad yóò rẹ̀ lọ́wọ́ lórí kíni lórí bí ọmọ mi jà fún yàrá tó iná ló pa tó yẹ pé láti òta wà ní ẹni pé bá àbẹ̀wò àti òkúrò àwọn ọmọ wọn gbogbo nǹkan tẹ́yìn bá tún kọ́ náà bóyá bíi bí ẹ̀sẹ̀ yìí báyìí bí ẹ̀sọ́ rẹ̀ bá tọ́ tẹ́yìn fi kíni tẹ́yìn fi kọ́ báyìí látara tó kíni pé ilé òkè yẹ jẹ́ jihad àbí látara pé òkè kọ́ bí ó ti já ìjà pé láti ti jáde bá dé àti bá wá pàdé ara wa lórí àwọn méjì ọ̀sẹ̀ kiri ní ọmọ ẹgbẹ́ ìtàkàlẹ̀ pé ẹni tó bá mí ìlú dára rí òun náà ló pàṣẹ báwọn onímọ̀ sọ fún wa pé wọ́n dà hàndà mùsàlá kọ́tù kùrà àti máa dé bí a kùrà ní kọ̀mẹ́tínà ẹ̀ẹ́dì ìbẹ́nu àwọn akó onímọ̀ sọ ní àárẹ̀ yóò lẹ́ kùrà máa dé ebi kùrà ní ìṣẹ̀lẹ̀ kẹta mọ̀ sí kọ̀mẹ́tínà lẹ́yìn pé eléyìí ká á kùrà ká máa lo òbí tó bá ti wá di kọ̀mẹ́tínà kó o láti bẹ́ẹ̀ ní kọ̀sàbálẹ̀ kó o ní pé ìyàwó ti wà lọ́kàn yẹn kó lọ́dọ̀ lẹ́nu bàbá rẹ̀ sí pé àdìmọ̀ àkùrá nítorí pé kábà gbẹ̀mọ̀ nítorí kí bá àwọn ènìyàn hajj onímọ̀bí àkùrá nítorí kí bá àwọn ènìyàn mọ́tò onímọ̀bí àkùrá bó ní eléyìí òṣèlú máa wà lọ́kàn yìí kí á eléyìí kó léwu bẹ́ẹ̀ la rí inú àwọn ẹlòmíràn náà àfa sálà kẹ́bí àwọn afáwọn ẹgbẹ́ òṣèlú yìí yá ọ̀nà òwúrọ̀ àwọn sọ pé yàní ẹ̀yìn àti àwọn sùhánà wọ́n ti dáná sọ̀rọ̀ àwọn àlùfọ́lá fi ní ká máa ṣe iná kókó rẹ̀ ká máa gbé ìtàkà rẹ̀ níbi ká máa tọ́pa ní níbi ká máa ṣe ẹgbẹ́ sí ní ká máa fọ àkúmẹ́ ni wọ́n ní àríwé eléyìí lára pé tá a bá gbé ìtàkà rẹ̀ fún kòrán nítorí pé eléyìí ti yóò tẹ̀lé yóò ẹ̀kọ́ lè ṣe láti há tẹ̀lé ni yóò wà ní ìgbáyà àwọn èèyàn àti kí ẹ̀ sọ́ra kó o ti kárí ni àmọ́ ọ̀nà wo lèyìn wá fẹ́ sàdé ìlú láyé sọ́ra kó o ti kárí ni ìlú àwọn ọ̀gá òun náà ló pàṣẹ pé kí ni pé tó wà láti láàmú òun náà ni pé kí ni wọ́n á kúrò án kí ni wọ́n á gbé ìjọba tó hàn wọ́n tààrà tó ti máa lo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkè ó gbà pé nípa pé á ah, fẹ́ lọ competition fẹ́ lọ national clinic fẹ́ lọ nínú ọkọ rẹ̀ òwúrọ̀ àwọn eléyìí yóò mọ̀ ṣe bí ìtàní ráyè wọlé sí ẹ̀rá bí àwọn ìyá múra dáadáa òṣèlú mọ́tò tó lè fi kalẹ̀ lọ́mìn ọ̀gbẹ́sì ọ̀yà múra dáadáa o ti bá yóò fún àwọn èèyàn ó múra dáadáa tó múra rẹ̀ wà ní jẹ́ torí ìjàmbá àwọn ọ̀rọ̀ dáadáa yóò máa jẹ́ torí ìgbà tí èèyàn fẹ́ gbà lẹ́kùn النبي صلى الله عليه وسلم فقال إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ìpè ọmọnìyàn gbogbo ọmọnìyàn láyé gbogbo tó bá ti gbà lérò tó torí ẹ̀sìn nǹkan gbogbo ẹ̀ náà òun náà ni wọ́n jẹ́ òun náà ni wọ́n jẹ́ dáadáa rẹ̀ òun náà ni wọ́n jẹ́ tuntun gbà bẹ́ẹ̀. ẹ̀tọ́ bá ti rí ẹ̀yìn tí wọ́n á mẹ́ o ó sì tún lè rọ́ọ̀lì gan ẹ̀yìn tí lè ní òun bá ti rí òsì kárí náà ó sì tún rọrùn kó tó má rí ẹ̀yìn gan tí wọ́n á kó tó má yìn tó uh, ànábì sallallahu alaihi wasallam ó sọ fúnra pé inú ọ̀nà tí ṣètọ́ọ̀nù tí máa ń gbà sọ́yànù lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala òun náà ni àpèjúwe tí ànábì sallallahu alaihi wasallam fi fún wa níbi uh, ọ̀rọ̀ tí ṣètọ́ọ̀nù tó fi gbé gidi náà fún àwọn ànábì Adam ànábì sallallahu alaihi wasallam ní inna shaytana qa'ada li ibn Adama bi àtúrúkọ̀yí faqa'ada lahu bi tariqi al-islam faqala ó ní ṣètọ́ọ̀nù gbogbo ojú ọ̀nà àwọn ànábì Adam ó lọ lè dúró sójú ọ̀nà islam nígbà táwọn ará mọ́tà sí gba islam ẹni tí máa ń lọ́kàn ẹ̀mí à ọ̀rọ̀ tí muhammed sọ yìí lórí ọ̀rọ̀ ní lẹ́bẹ̀ so ọ̀rẹ́ eléyìí ó náà sójú ọ̀nà tó mọ̀ tán àbẹ́ tí máa ń lò pé à ọ̀nà súnà anábì sallallahu alaihi wasallam yìí òun náà mọ̀ ní lànà èmi náà mọ̀ sí súnà náà yìí islam ìlànà wà gbà kí ni yìí lára sọ pé islam <laughs> ó islam wàtẹ́kà òdì ní àbá yìí ó wọ́n ti gbé tó bá ti gba ìsìláàmù ó máa fi ẹ̀sìn àwọn babalá rẹ̀ lẹ̀ bá òun náà babalá yìí tó wọ̀nyí tẹ́mà ó fẹ́ máa tún àrẹ́bí sallallahu alaihi wasallam ó máa fẹ́ tún láàrin bàbá yìí kánù tó bá ti tó ti tún àrẹ́bí sallallahu alaihi wasallam ó máa ní sẹ́jà àbí mánù yóò máa wá ọ̀rẹ́ ti gbogbo ẹ̀ owó ó tún ìlú àwọn kiri ó máa ní rí máa ìdájọ́ máa náà yà létí wà á bá yí àbí pé ó kò jọ̀nà bàbá dáná bá àrẹ́kálẹ̀ àfààfà òkú bàtà Ànábì sallallahu alaihi wasallam ní àwọn àwọn tàbí ń bà wọn àwọn tàbí Ànábì sallallahu alaihi wasallam ń bà wọn ó ní àwọn àti nínú ọba tó ń ṣe kọ́ bá a gbà fún ìgbà ìgbà wọn á dání á èyí lọ́lẹ̀ nígbà tí ẹ̀ náà padà ìlànà bá ń lọ nípa ó ní súnmọ́ kọ́ àdáláwó ìtọ́jú ìgbìyà fún àtúwà bẹ̀rẹ̀ ìsìláàmù náà tó wá ti lọ ìjírá láti bá tó lọ ìgbó lójú ọ̀nà ìjírá ó tó wá lọ nípa ìtọ́ wá sọ fún akẹ́lẹ́kẹ́lẹ́ pé kò háàjì ó fi mọ́kàlẹ̀ wà dájú àrùn àbùsọ̀ ó fi lẹ́lẹ̀ tí wọ́n bí ọtí ó fi lẹ̀ ibi tí wọ́n bí ọtí ibi tí wọ́n ríbi rẹ̀ ó fi lẹ̀ ọ̀sán náà àti sọ́mà ní tí sọ́mà tí ń dáàbò wọ́ ó fi lẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní ìwé ẹni báwọn ó bá segin ní ó bá tún tako ṣètọ́ ìtọ́lọ́wọ̀ gbọ́ fàtọ́hù fàhàjà ó bá tún tọ́lọ́wọ̀ gbọ́ ó bá tún lè já ẹ̀wọ̀n ní àwọn tí agbára wọn bá ń káṣe ìtọ́jú àpèjúwe àti sallallahu alaihi wasallam tó fún wa ó ní sọ́mà fáwọn adáláwò sọ ní fi jihad pàtó tí sọ̀rọ̀ jihad pé ogun dé kájà òṣèlú Allah subhanahu wa ta'ala ìsánà tó lọ ní ojú ọ̀nà ìjọ ni àtújáàrí àtújáàrí ọ̀wọ̀ jáàrí náà ó dàgbù náà Allah subhanahu wa ta'ala ó mọ̀ pé wàhálà ó kó bìtínà bẹ́ẹ̀ ara rẹ̀ ni ó mọ̀ lọ lè gbé bọ́ ó gbé ó bọ́kọ̀ ebi ó pa yín ògbó gbẹ̀yìn lójú ogun ó nẹ́ ẹ̀mí ara rẹ̀ wàlmáàlì ó tún ná ọmọ tẹ̀ fẹ́ àwọn ọmọ mẹ́rin ti di òdì ìrọmọ òdì sọmọ níbi kankan wà ló fẹ́ ṣe jihad wàhálà ìsánù wọn sọ fún wọn fún ọlẹ́bi yóò wà ní ọ̀tún kan ló fara obìnrin tó obìnrin ìyàwó rẹ̀ tó rẹwà ọmọ yóò tó san nígbàdà àbí ọmọ yóò wàhálà tó ṣe ọmọ yóò tó nálé lórí ọ̀tún kan ló fara ah, tó bá wà lọ lè kúrò jókòó nígbà ìlẹ̀ wọ́n yóò tàbí máa gbogbo dúkìá tó kójọ tó fi wàhálà tó gbogbo ara rẹ̀ kójọ yìí ó wá ní gbádùn ẹ̀ máa àwọn kan máa wá pín lẹ́yìn rẹ̀ fàásọ́ àbú fàjá àhà tẹ̀lé tó sọ fún ṣètà ní pé á ìbọ́ fàásọ́ ó kọ́ ọ̀sí ṣètà ní lẹ́nu fàjá àhà ó wà yọ̀tọ́ náà Allah subhanahu wa ta'ala anábìsọ̀ wà wà lọ́sọ̀ náà ó ní àpèjúwe eléyìí wọn náà àpèjúwe àwọn tí wọ́n bá ti kíni àwọn tí wọ́n bá jẹ tí wọ́n bá ní kápá lórí ṣètọ́nù. tó àwọn ṣètọ́nù táwa rí tó bá wá kọdíyàn lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tó bá ti wá rí pé òun báyàn dé pé ẹni kèfèrí àbí ẹni ẹlẹ́bọ píìkì bí tètàní máa bí tètàní lọ náà nù kí èyí ò di kèfèrí àbí tètè èyí ò jẹlẹ́bọ tí èyàn bá ti wá di kanu éjì tán ìsàrọ̀ hàmìlò tètàní wà lọ yébi mi tó ti lọ lé mẹ́lò mi ìsàrọ̀ hàmìlò onídààmú ẹ̀ máa ń sọ̀tọ̀ sáà bá jẹ̀rọ àti fínísì wọlù tó tún wà lọ lè bá ẹlòmí inú àwọn tí àlìjẹ̀nú wọ́n ṣe bí àjẹnú wa sọ̀rọ̀ àwọn àti wáyé jẹnu fihàn àti wá ló ṣe fún ọ tó wá kó sílá jáde kó láàrẹ ẹtí ń ṣe ẹtí ń ṣe tàbá subhanahu wa ta'ala kọ́lá ibà àwọn ọ̀sán ni wọ́n lùlù bẹ̀rù àwọn ni wọ́n jó jó ibi sáàjì ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ni o wọ́n ní wà lọ́dọ̀ wọn lọ́lẹ̀ bá wọn ìsáàjì náà wọ́n ní pé àwọn olè lọ́bẹ̀ wàrà àwọn ni wọ́n èdè bá mi pé àwọn eléyìí ṣe kíni àwọn ti ara àwọn làwọn eléyìí wọ̀rẹ́ di kí làwọn tó òun lọ́bẹ̀ òun tún lè tòun náà ló bá ṣe pé bí tábà ti lùlù bí tábà ti jó tó gbogbo àwọn báyìí àyè ṣe kọ́ nìyí àti pé ìwọ ẹ̀yẹ́gbọ̀rọ̀ máa jìnà síbẹ̀ rí nítorí pé ìtọ́nù ti kíni ó ti gba gbogbo ògbésí ayé àwọn eléyìí wọ́n àti sáni onídìí láti lọ bẹ̀ mọ́ kẹwàá sí ìsáni lọ church kí ni ó lè ṣe ẹ̀jì bá mi ẹ̀ kàn wasting of time lélẹ̀ fún náà wasting of time ni fún kí ẹ̀jì sáni ó lọ sí church kó lè sọ wọn àwọn tó ti sọnù tẹ́lẹ̀ àbí kẹwàá ní kó lọ síbi òòsà ìdí òòsà kó lè dá wàhálà tó sí wàhálà tó ti dálẹ̀ mọ́ wàhálà tó burú sínú ló ti dálẹ̀ sí wọn láwọn kọ́ máa Allah subhanahu wa ta'ala so òun náà ló bá tó pé kí ni ṣètánì ó fàyín lámù yẹtẹ́bì tí ìsánù bá wá lágbára láti gbé bíbí ẹ̀ lọ́nà níbi ọ̀nà ṣíríkù àháwàlà ayẹ̀sùn dàrú bìbìlà yóò mọ̀ wá gba ọ̀nà bídíà ọ̀nà dáadáa rẹ̀ yá ikú gba ọ̀nà bídíà wọlé síra bídíà yìí ti wo tó ju ẹ̀sìn ìbára mọ̀ síláyé lọ́la wá níbi ọ̀nà ìjọba lọ́wọ́ wọ́n hẹ́n òun fẹ́ máa súnmọ́ Allah subhanahu wa ta'ala ní owó di wòlíì èdè bá mi ìkànnì wọn jẹ́ oní oní nígbà tó ń fẹ́ dá àwọn ìyàwó wò òun fẹ́ dá àwọn ìyàwó wò fún owó ìjó pẹ́ pẹ̀lú òun fún owó pé kíníkan wá há sẹ́yìn wọn lọ́wọ́ òun wá bẹ̀rẹ̀ sí fa ọgbọ́n náà wọ́n ti pàdé orí gbogbo onílàwọ̀ ìyàwó bẹ̀rẹ̀ sí ha orí káàkiri gbà ẹ̀dì báwọn ní sí so kí ló fà á nítorí pé ṣètáni ó ti kíni ó ti ráyè wọlé sí wà ń báwọn dà ṣètáni wà sí yóò wà ha wọn ní jẹ́ pé tó bá ti parí láìláì lọ́wọ́ ìtàn tó bá ti parí òǹkà kan torí ìparí yóò tún wá fún olóǹkà mi ó tún mọ̀ bẹ́ẹ̀ lọ tó bá yóò tún mọ̀ fún olóǹkà mi tó bá yá wọn wá kó ibi láìláì lọ́wọ́ wọn ní kíní kan lọ́pa láìláì lọ́wọ́ pé eléyìí tún le gan yàrá eléyìí láìláì lọ́wọ́ pé ọ̀wá ní máa wí la ilaha illallah ọ̀mọ́ ní tó máa wá wí òun náà lọ páyì tó wọ́n wá pé ọ̀pá yìí kalẹ̀ yóò ti wá lákòó tó rọ́pá wọn há torí pé àwọn ará ti rí sí ni ti bọ̀ nára wọn ya tọ́ lámúṣámú kí ní kan ṣámú ṣámú ṣámú yóò kọ́ wá kọ́ wá wọn tó bá ti wá rí wí tán tó bá ti wá rí kí ní wọ́n há tán tọ̀ ó sì àwọn ìsìnkí ni wọ́n àgbàdo bá rẹ̀ mú ó máa wá pa ìgbàgbà tó ṣìtáni máa ṣe tí ò lẹ́yìn nínú ẹ̀sìn àfà wa ní irú eléyìí ní ti báyìí tó bá ti wá rí bẹ̀rù bá ti wọlé wọlé sí la ọ̀yẹ̀ tó lè kó àmì súnà sí ilẹ̀ ìbìdà irú ẹni máa wá sí kíni yóò wá kó lójú ọ̀nà súnà yóò máa ti bíjà lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí ò bá rágbára tí ò bá ráyè láti ṣe kíni láti wọlé sẹ́ni yẹn la láti bi ọ̀nà bídíà yóò wọlé sí la láti fi kíni láti fi kó wọn máa ṣe àlùwàjì báyìí àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn fún nú ẹ̀sìn sí kíni yóò máa kó ìkóṣúṣú yóò máa wà ní ọkàn rẹ̀ yẹtẹ́kìbù muharramat ẹ wà ìwé nígbà wọn àwọn nǹkan àwọn nǹkan ìwọ ni wọn ti àwọn kan tó jẹ́ haram ìwọ òrò lójú láti kírun àwẹ̀ òrò lójú láti gbà dáadáa òrò lójú láti dé àwọn tó wà ìwé ká tẹ̀tẹ̀ ni àbí ká tẹ̀tẹ̀ tí ò bá ẹ̀sìn mu ni yìí mú ọ̀rọ̀ lọ́rùn kaka tẹ́tẹ́ ètò ìwà nìyí yóò rọ̀ lọ́rùn ká mutí ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ká ti múnáfìkì ká ti kéta gbogbo àwọn ọ̀rọ̀ báyìí òun yóò rọrùn láyé ìdánilùgbàgbẹ̀ wọ́n ní tó bá tún wá sí ìsánù bá tún wá ṣe tó wá ṣe títí pátápátá tí ò bá tún wá ráyè gbà pẹ̀lú ìlànà ìyẹ̀sẹ̀ tó wá ikú wò ráyè gbà wọlé sílá láti bẹ̀rùn sọ́jà hu anil fàtọ́ yìí yóò wá gún orí rẹ̀ kó níbi àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan èlé èlé ní ẹ̀sìn ní oṣù mọ̀gbàdé kò ládá tó bá ti kí zúrì tọ́ba ìdíje òdìdé ní ọ̀sẹ̀ sọ̀rọ̀ yẹn kí èèyàn tiná sílẹ̀ lẹ́yìn rẹ̀ tó bá dé jòkó tẹ́ bá sọ fún ní ìdíje sọ̀rọ̀ yẹn nígbà sọ̀rọ̀ yẹn ni ìtàdí ló kọ̀ sọ̀rọ̀ yẹn kí sọ̀rọ̀ yẹn lóòótọ́ àmọ́ tó bá ṣe ó tún lálẹ́ kò ládá yóò gún rẹ̀ kó ní kó mọ̀ gbà àwọn àwẹ̀ tàtàwá nígbà tí sáré bàrá yìí ṣe kó má gba Ramadan orí pé léwu lè máa lọ bẹ́ẹ̀ yóò wá gun rẹ̀ kó níbi kó má gba ẹjọ́ Monday àbí ọjọ́ Thursday yóò wá gun rẹ̀ kó níbi kó má gba àwọn àyàmù bíi àwọn àyàmù tẹ̀sílẹ̀ kó má gba kó má gba thirteen fourteen fifteen ní ogún oṣù yóò gun rẹ̀ kó ní gbogbo ẹ̀ yóò máa wá ronú lọ́kàn ara rẹ̀ pé ah, á ti má ti gbà rẹ̀ Monday láyé ní wọn tàmí ni irú ọmọ sáà tó bá fẹ́ gbà rẹ̀ Monday àwọn tó bá ti gba Ramadan yóò ti gba twenty nine àbí thirty ní oṣù níta ẹ̀wọ̀n nítorí pé kí ni nítorí pé ṣètà ti ṣe kí ni ó ti ráyè wọlé sí là níbi ọ̀nà bẹ̀rù tí ò bá wá ráyè wọlé níbi fàtọ́ yìí ẹ̀sì bá tí ò ráyè wọlé níbi fàtọ́ yìí yóò wá kíni yóò wá jẹ́ kéèyàn ó ṣe kíni kéèyàn wá ká ìrójú pẹ̀lú alimubahat àwọn nǹkan tó jẹ́ pé nǹkan ẹ̀tọ́ náà ní lóòótọ́ òun kéèyàn máa ṣe é lóòótọ́ ẹ̀tọ́ ó lẹ́tọ̀ọ́ mẹ́rin kò bá mi ẹ̀sì bá mi kò tẹ́sẹ̀ bẹ́ẹ̀ kò sí dáadáa bẹ́ẹ̀ òun ni ìtàn mi máa wá jẹ́ kéèyàn máa ṣe lọ́pọ̀lọpọ̀ bí oúnjẹ jíjẹ ẹ̀sì bá mi káká jẹun ìwà jẹun bá ẹ̀sì bá mi gbogbo ojú wà lọ́kàn rẹ̀ kó káká jẹun káká mu eyín ni mo wà lọ́kàn rẹ̀ kò tiẹ̀ ní máa rántí pé a ah, kò tiẹ̀ sí bá dà kò ṣe àwọn ah, tí ṣètàlù bá tún wá ráyè bẹ́ẹ̀ wọn fàyín lámì ẹ̀sẹ̀ tí àtúntàlà wù bí amẹ́lì mọ̀gbùl àwọn tẹ́ tí ò ṣe kí ni àwọn amẹ́lì mọ̀gbùl àwọn tẹ́ tí tó tó pé àwọn ètò lọ́lá jù lọ bẹ oníṣẹ́tàlù yìí kò mọ̀ ṣe àwọn ètò lọ́lá kò ní ṣe àwọn ètò ìwà lọ́lá tọ́lá rẹ̀ pọ̀ oníwà wọn múra kankan tí ó mọ̀ wá ṣe ẹtì bá mi so wọn ni àwọn eléyìí ní ti báyìí yẹ sódà wo amahu abdul minihu ọ̀yẹ̀sùn yóò lé oníbíra tí ìdáhùn bá tó gbàgbé wọlé yóò wá ajé kó sáì lójú pẹ̀lú náfìlà tó bá fẹ́ kí lóore ní sí ó lè kí lóore fẹ́ẹ́ ó ti kí sánú ó wáyé wáyé tó wáyé wá lóhun ní náfìlà náfìlà wà ọ̀dà àti níkan tó ń fẹ́ yàn ẹ̀dí wà lẹ́sìn yóò lé oní náfìlà ọkọ̀ ti kíní kan tó ń fẹ́ yàn tó ó fún lẹ́yìn náfìlà yìí ṣe wá wojó ṣe o kí fún amúṣẹ́ sọ́ra lọ́lẹ́ náfìlà tó bá tó bá tó dé ìforí kalẹ̀ ó tún ní tí ó máa wí pẹ̀lú tẹ̀síbà lọ́wọ́ ìbá mi tẹ̀síbà tí wọ́n ní tí wọ́n dání wọ́n fàrà ní wọ́n fà tẹ̀síbà kó yìí nù ó tún wá mú lọ́wọ́ ó tún wá mú lérí ìrún ó tún wá ń fa ìgboro àwọn kaba hàn so ìdáni máa ń lo ìgboro àwọn àbáyé láti kíni láti pé kí ó fi sọ̀rọ̀ iná ọ̀nà tí ìdáni tó máa ń lò òun náà ní àlàámù bíi màá sùn kí ti ìdáni máa pààyàn láti ẹ̀kẹ́ yẹn máa tẹ̀tẹ̀ kọ̀mántò ni ó lò bẹ́ẹ̀ ẹ̀yà lọ sí yóò máa sọ fún yẹn ni pé ọ̀yà lọ sí kọ̀mántò ni ìdáni ó máa sọ orí eléyìí fún àyàfi ẹni tó bá ti kíni àyàfi ẹni tó bá ti túra lẹ̀ ẹni tí ò bá máa rántí Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala sọ pé àwọn sọ́tò fàtín ó ní innama yad'u hizbahu liyakunu min ashabi sa'id tètè láti tẹ̀rí wọn yóò máa pe àwọn pátì rẹ̀ àwọn tó bá wà àwọn tó ń jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ yóò máa pè wọ́n liyakunu min ashabi sa'id kábà rí sí kíni kábà wà nínú àwọn tó wọ́n náà ọ̀nà tí ó máa pè wọ́n sí ọ̀nà tí ó máa ti kíni ọ̀nà tí ó fi ṣe Allah subhanahu wa ta'ala ni ó sọ fún anú sábìl hajj ayah seventeen ó ní ká máa sáré ṣe ìtọ́ni ó ní àpèjúwe wọn ó dàgẹ́ bí àpèjúwe ṣèkọ́ọ̀nù ni ìdọ̀kọ́ọ̀dà lè ní sáàni ẹ̀kọ́ nígbà tó sọ́kọ́ mọ̀nyà pé ẹ̀kọ́ pé tẹ́kẹ̀bẹ̀rí òun náà ló pa ẹwà tẹ́lọ́rọ̀ bẹ́ẹ̀ o ó pa aláṣẹ pé tẹ́kẹ̀bẹ̀rí bàlámà kẹfà bàtọ́ mẹ́rin yẹn wá tẹ́kẹ̀bẹ̀rí tán ọ̀ọ́là ìmì bàrí òmìnir ìdáni wa sọ pé tọ́ mo kò sí lókàn mi kò sí lókàn mi àti ẹ̀kọ́ inni ìbàrí ìhùnmí mo kọ́ pábọ́tẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ inni afáàkùnláhà rabbal alamin èmi tó ń tó sẹ́yìn ní israẹli ẹ̀wọ̀ Allah subhanahu wa ta'ala ọba gbogbo àgbáláyé ẹ̀rú rẹ̀ báyìí mìíràn bàkánà àtibàtàhùmà Allah subhanahu wa ta'ala wá ní tí ó wàá jẹ́ àtibọ̀tán àwọn méjèèjì àtibọ̀tán tani àti tani àtibọ̀tán ṣètọ́ọ̀nù àti ẹni ṣètánì sọnù ẹni ṣètánì ni ó kọ́ ọ so ẹni tí ìsáàlì ní kó ṣe kí ni kó ṣẹbọ tóun náà wá ṣe in tí ó jẹ́ àtibọ̀tán àwọn méjèèjì Allah subhanahu wa ta'ala ní pé annahuma fin nari khalidayni fiha àmì ìrìnjọ wọn náà ni wọ́n sì jọ ṣe gbére nínú náà ìdí tó bá ti jọ gbé dàrí sí àmà wa dhalika jazaa'u zalimin eléyìí ni ẹ̀san alábòsí gbogbo ogun tó bá ṣe inú àdídà anábì sallallahu alaihi wasallam kan anábì sọ ìtàn arákùnrin kan fún wa nínú àwọn tó ti rí kọjá lọ tó jẹ́ pé àáfàá ni ẹ̀dí bá mi ti jẹ́ àáfàá àwọn àwọ̀dì àáfàá àwọn kírísítẹ́nì tó jẹ́ àáfàá náà ní. ìgbàlódé ìdáni wa fẹ́ sọ ọ́nù lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ṣètọ́ni wa ó wá ní kóbìnrin kan ó ní kóbìnrin kan wá ní gbèrègbèrègbè kó ní kọjá níbi títí máa ń jọ́sìn tiẹ̀ ń jọ́sìn lọ́wọ́ ní kóbìnrin wá ní kọjá sìtáàni tó wá sí kíni ó tún wá sí ọmọ obìnrin yìí lọ́sọ̀ọ́ sí sìtáàni yìí obìnrin yìí nígbà tí sìtáàni wá sí lọ́sọ̀ọ́ fún bàbá kọ àlẹ́ ìhà bí ọkùnrin yìí arákùnrin tí ń jọ́sìn jẹ́jẹ́ rẹ̀ tó ti kó mú obìnrin yìí báyìí dé òde kì í mọ́lẹ̀ mọ́ ó bá ti ọmọbìnrin mọ́lẹ̀ ìgbà tó kì ọmọbìnrin mọ́lẹ̀ tán fàhámàlà gómìnà tẹ́tí bó ibọ́ wọ̀nyí lórí nù fàjá àhùṣe ìtọ́n ìtọ́ni wàá bá a pé ọmọ tó lóyún yìí wàhálà àti ìdójútì ni ọmọ jẹ fún ọ ọmọ yìí ti lóyún kò tí ì sọ pé ẹni tó fóun lóyún lélẹ́yìí tá ó kàn ti sọ fún ah, òun ti lóyún o ìdánimọ̀ abá wa sọ fún pé sọ oyún tó ọmọ yìí ní ìdójútì ńláńlá ní ọmọ ìjẹun ọláwùjọ ìwà àpá ńláńlá wọ ìtàwọn ìtàwọn yẹn máa rí pé tó ń mọ́ni ọ́ wọ́n tó ń mọ́ni yẹn máa rí pé òjò ti fún Allah subhanahu wa ta'ala ó wá ní ìdánimọ̀ akọ pé tó ṣe ni pé tó bá ti wá o uqtuluha tó ṣe ni pé ó wò kẹ́lẹ́kẹ́lẹ́ tó padà nù tó bá ti pa tó fẹ́ǹsì kò kúrí ọ pé wọ́n ló pa ó ti parí náà sọgbà tó wá sí tó ọkùnrin wa sọ ah ọ̀dà pé ọ̀nà àbáyọ lélẹ̀ ah ọ̀nà àbáyọ lélẹ̀ ẹ wò gẹ́tọ́ ṣe ìdáni sàn ó fún yàn lóyún ìgbà wọn kó sínú wàhálà ìdáni wa bẹ́ẹ̀ kọ́ lọ́nà tí ó fi ṣe kíni tí ó fi jáde kúrò nínú wàhálà wọn yá ọ̀nà tó fi bọ́ nínú wàhálà yìí náà ni pé kíni àbí kó pa tó ìdáni wa sọ fún pé pa iná omi ìyẹ́dù àrò àlẹ́ yìí sọ́nà fi lè mọ̀ pé wọ́n lọ fún ọmọ yìí yàrá wọ́n tu ọ láti rí wọ́n ṣe kíni wọ́n lè gbogbo àwọn èèyàn pé nítorí ṣe ni fàfàtàlà ha fàdàfàlà ha ẹ̀sìn báwọn ni ó tó ọwọ́ ṣe kíni ọwọ́ ha ó ti bò mọ́lẹ̀ tí ó jẹ́ nìkan fún ọmọ sí so nígbà tó wá di pé kò jẹ́ uhu fàáfàrú fàdáhàbùbì àwọn èèyàn padà wá sí kíni wọ́n bá wọn mọ̀ fóònù pa tàbí sọ fáwọn náà kìtà náà òun náà ní ó sọ fún ọ pé ẹ ilẹ̀ yóò dà pé ó jọ pé wọ́n sẹ̀ gbẹ́lẹ̀ yìí ó ti da ìgbà tó mọ́lẹ̀ o ìdájọ́ náà ló fi hàn wọ́n pé á ah, ẹ̀rí pé bìí tuntun ní ìgbà tó kọ́ wọ́n yìí gánmọ́ bẹ́ẹ̀ ẹ̀fẹ́ ẹ̀bẹ́ẹ̀rẹ̀ pé kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ wò ń gbà mí pé àwọn ọlọ́pàá tí àwọn ọlọ́pàá mọ̀ nílà káyì náà kó náà ti wá túlẹ̀ síbẹ̀ ló fi á mọ̀ pé ibi tẹ́ ní ilé ìgbà ìṣe ìdáni ní fún wọn lẹ́sọ́ ìdáni ní sọ fún wọn ìdáni náà ló sọ bẹ́ẹ̀ ni kó ṣe tó ṣe pé tó bá ti rí pamọ́ síbi báyìí kò sẹ́ni tó mọ̀ tó lọ gbé sí kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ tọ́ba tí wọ́n á dé táwọn ọlọ́pàá bá wá wálé ìdáhùn ni máa fún ọlọ́pàá rẹ̀ pé yóò kẹ́kọ̀ọ́ fún àwọn ọlọ́pàá rẹ̀ pé tún kìíní wò èdè bá wọ́n kàn fẹ́ tẹ̀ tá kí ni pé èwo lẹ́gbẹ́ sí yóò tẹ̀ sáwà ìdé yóò bá bá ìta wà bẹ̀ so eléyìí inú àwọn ìdíje tání máa gbà yìí so sìtáni wá gba ọ̀nà yìí wọlé sí àfa ńláńlá yìí lára débi pé nígbà tó wá pa tán ó tún wá lọ lè sọ fáwọn èèyàn ó tún wá lọ lè sọ fáwọn èèyàn nígbà tó wá lọ fáwọn èèyàn yìí pàápàá tó wù ú wọ́n ti mú àbá yìí nù wọ́n bá mú àbá yìí bàjá ha fún bíyì àwọn amú lọ ìpè mímú lọ sẹ́nu mú lọ yìí ti báyìí pé káwọn lè ṣe ní káwọn lọ lè pa òun náà àti káwọn lọ lè dá ìyẹn rẹ lẹ pàbẹ iná máa hún yẹn ṣùgbọ́n nígbà tí wọ́n mú lọ ìdáhùn bá padà bá ìdáhùn bá bá tuntun wàhálà tí wọ́n mú lọ yìí kó máa rí mú lọ lè pọ̀ hmm? ìdáhùn wa bá ìjà àwọn nǹkan tó ẹ̀wọ̀n nìyí ẹni tó wá báyìí pé èyí mo kó bọ̀ kò tó dé àmọ́ tó wá dé iná iná mo tún lè là ọ́ sẹ́ńpọ̀ kan yóò kọ́ ọ́ sọ pé ah ẹ jẹ́ kí n bọ̀ tí yóò bá ṣe ìtaàní sọ pé wọ́n ti jùlù ní sàjìdà nítorí òye ṣe ni pé fèrè kalẹ̀ fún mi ẹ̀sán náà ló fèrè balẹ̀ fún mi ẹ̀sìn balẹ̀ tó bá ti fẹ́ẹ́ balẹ̀ fún mi òjì ìdí làwọn kò bẹ́ẹ̀ èmi náà ní mo ti tún ṣe láàrin wọn bẹ́ẹ̀ wọ́n tó kó fi ọlẹ̀ tó máa lọ bó ti wá rí pé ọ̀sájà ìdàlẹ́ òun ó bá fèrè balẹ̀ àwọn ènìyàn bá mú lọ wọ́n ti fẹ́ẹ́ balẹ̀ fún tó ń ti pẹ̀yìn dàkú lọ́dọ̀ rẹ̀ àwọn amúlọ wọn ti pa ọwọ́ akún kẹfẹ́ ẹ̀wù kan báwọn ẹ̀wù tí sàn ti ṣe mo ti bẹ̀ sí bá lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá di ẹni tó fi aṣọ di ẹni olùkè fèrè òun náà ni ayàtà kà fún asókè pé àpèjúwe ṣètọ́nù tó sọ fún ọmọnìyàn pé ṣe kẹfẹ́ rí nígbà tó wá di tó ṣe kẹfẹ́ rí tán ìtàn ní ìmọ̀ ń parẹ́ o ìmọ̀ rí o Ah, ọ̀dọ̀ olú ẹni bẹ́ẹ̀ so eléyìí nínú àwọn ọ̀nà tí ṣe ìtọ́ọ̀dù títí máa ṣe kí ni títí máa fi títí máa fi àpàyàn láti ẹ pé kí wọ́n máa ṣẹ̀ ni àwọn àbá wa sàlàyé fún wa pé àwọn onímọ̀ tó fún wa pé nínú àwọn ọ̀nà tí ìtaní máa fi pààyàn láti àwọn àti burúkú tí máa pààyàn nínú àwọn àti tí máa pààyàn náà ni pé kí ni al-kufru billah ó pààyàn láti ẹ pé kí ni ṣe kí ni kí ni tó pẹ̀lú Allah tó wá dìgbẹ̀yà ayé yóò gba àwọ̀ yóò jáde sí wọn ní àwọ̀ dàjáàlì yóò máa sọ fún wọn pé aláàtẹ̀sẹ̀ jìbò tẹ́ẹ̀ní dámi lóhùn ni àwọn tó ń bẹ láyé ìgbà wọn máa sọ fún wọn fúnfún pé fàbí máa ta àmúrù náà tó dájú ló fẹ́ ká ṣe kí ló fẹ́ pa aláṣẹ ká ṣe ìtàní wa sọ fún wọn pé kí ló fún wọn pẹ̀lú àmúrù òun bẹ̀ ìbáradà ti àwùsàn kí wàá ní ẹ máa ṣẹ̀bọ̀ tí mo fẹ́ kẹ́ máa ṣe náà ni pé ẹ máa fẹ́ níbalẹ̀ fóòtà ìpè nǹkan ni mo fẹ́ látọ̀dọ̀ yìí òun náà ló bá dẹ́gbẹ́ ànábì sallallahu alaihi wasallam tó bá dìgbẹ̀ yáyé kò ní sẹ́ni kankan máa kò tí ẹ̀ nítorí tí wọ́n ti máa pe Allah ẹni ó kókò Allah subhanahu wa ta'ala kan lé ilẹ̀ wa àtìgídá ẹlẹ́sẹ̀ náà ní lápátápátá òun ó kù láyé àwọn láyé parẹ́ ní wọn lórí gbogbo tó bá ti dìgbẹ̀ yìí tó bá dìgbà tí ayé múra láti parẹ́ fẹ́ tó tó bá ti tó bá ti falẹ́kùn sí wúbá yìí gbogbo kálukú ó kú ni láwọn wọ̀nyí ànábì kò wá ní tẹ́kọ̀ ẹnì kankan lé ilẹ̀ mọ́ kò wá ní tẹ́kọ̀ ju àwọn ọ̀tá Allah subhanahu wa ta'ala lọ àsìkò yìí nàlá sallallahu alaihi wasallam mọ́ owó káàbá àwọn yìí wọ́n lọ sí káàbá wọ́n sì wo gbogbo ẹgbogbo kò sẹ́yìn àrí kamaláyé kò sẹ́ni tí ó kọ́ ni wọn pé ẹ má wo káàbá nígbà tó lọ́wọ́ káàbá jẹ́ fún yàrá nígbà nígbà kan tó fi yàrá sallallahu alaihi wasallam aráwọn yàrá ìdúnṣe kí n tó tó Allah subhanahu wa ta'ala ìṣọ̀ká ó sọ àwọn màláìkà kalẹ̀ ó ní sọ́sẹ̀ kíni ó ní kí dáàbò wò so àmọ́ tó wá di bàbá àgbà yìí ni kò sẹ́ni kankan máa tí ó ní tí ó káyàn lọ́wọ́ kó kẹ́ mọ́tẹ́ tí ó dáa wọ́n kálukú aláìsá aláàmú kálukú wọ́n ti máa wò ó náà tí gbogbo ẹ̀kú máa tẹ̀lé nu inú ọ̀nà tí àṣìbáyìí tó máa gbà láti ṣe kíni láti fààyàn láti ẹ̀kẹ́ òun máa ṣàìdá òun náà ní tẹ̀bí yóò kálukú là kéèyàn máa kọ́ yín yóò máa pa yín láti lọ́nà tẹ́lifíṣẹ́ kíni tẹ́gbà tẹ́ ti yí ẹ̀dá Allah subhanahu wa ta'ala padà nínú àwọn ọ̀nà yẹn òun náà ní kí ni òun náà ní alifalj ìṣe tàbí ọkọ pé èyí ẹ̀yìn rẹ̀ yàrá ilé ẹ̀bẹ̀ ìdílá yìí tó bá náà fáìlì ẹ̀ tó bá lé yìí ó wà tó fáìlì sí yóò wá obìá yóò wá gbé yìí rẹ̀ lọ́bìkan pé ẹ bá mi ṣe ẹ bá mi la èyí sí eléyìí ìyí ẹ̀dá Allah subhanahu wa ta'ala padà ni ọba tó dá o òun náà ló mọ tó wù òun náà ló kó ṣe wù ló dá o ẹni tó dá ẹni tó kó lè yìí kó ṣe wù ló ti dá ètò òun ló ṣe fúnra rẹ̀ wọ́n á ní wọn náà oníbó ti dá òun kò tí ọlọ́run wọn náà fẹ́ ti bẹ́ẹ̀ ìtàní ló kọyàn náà ṣe ìtàní máa kọyàn òun náà ní pé kí ni àwọn tí máa kóra bẹ́ẹ̀ ríhùn ìtàní ah, náà ló kọ pé oníbó ti dúdú ìgbà náà lójú rọ́kọ ẹni bá rí ọyàwó ah, èèyàn ní fẹ́ràn rẹ̀ dúdú yìí yóò wá ní kó mọ̀ ṣe ni oh, kàrà máa lo díẹ̀ díẹ̀ fẹ́rẹ́fẹ́ pé kàrà láìsí díẹ̀ ni ìdí ó ti bẹ̀rẹ̀ nu tó bá rí kó ń láìsí díẹ̀ díẹ̀ tó bá tún yá yóò tún wò pé ah, wọ́n ti tún láì dì díẹ̀ díẹ̀ yóò dà pé tóun bá tún ti dáwọ̀ rẹ̀ dúró díẹ̀ ara àwọn tó fẹ́ wọn sú yóò wá bóra wọn fá títí táàrọ̀ padà wá hun jọ yóò máa wá rún un pé pé wọ́n kàn ń gan bí òun kó tó àlè bóra kò lè dùkú láàrin rẹ̀ sòṣìtáàní náà yóò ti wẹ̀ báwọn débẹ̀ láti ṣe kíni láti yí ẹ̀dá Allah subhanahu wa ta'ala padà inú ọ̀nà míì òun náà ni alwashi òun náà ni ká fi ara àti ká kọlà káyà tàtú gbogbo àwọn ọ̀sán báyìí àwọn ọ̀nà tí ìtaní máa gbà láti kíni láti pààyàn láti ẹ̀kẹ́ wọn sí Allah subhanahu wa ta'ala ni láti yí ẹ̀dá rẹ̀ padà kakọlà táwọn nígbà tá ìlàlẹ́ tiwa ìdíbà ló ti wọ́n láti pé àwọn máa ń wa kànìkẹ́ ni ìlàlẹ́ tiwa àwọn máa ń wa àbàjá ni wọ́n wá sí ọmọ kékeré mọ́lẹ̀ ro díẹ̀ nípa àwọn tó kọ́mọ́ fún wọn lọ́wọ́ wọ́n wá sí wọ́n wá fa ìlà wọn tẹ́tẹ́ yóò wá pọ̀ sọmọ lójú gbogbo àwọn ọ̀pọ̀ báyìí inú àwọn ọ̀nà tí ìta ni máa ń gbà láti fààyè láti láti kíni láti fi yí láti fi yí ẹ̀dá Allah subhanahu wa ta'ala padà ní nítorí pé nígbà tí látàyé dáyé bí Allah subhanahu wa ta'ala ti dáwọn kálukú òun gbogbo ara wa bá ṣe wà yìí lẹ́tọ̀ọ́ láti kí ni láti fọwọ́ kan kankan bẹ́ẹ̀ àyàfi nǹkan tẹ́sìn bá ní ká fọwọ́ kan bẹ́ẹ̀ fọwọ́ pé mo lára rẹ ebi mo lára mi mo fẹ́ gé kàkan mo fẹ́ tà ẹ̀yin ó ti jí àlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lérí ẹ̀ àbí mo lára mi wá mo lè kọlà wá mo lè ṣe báyìí ẹ̀yin ó jí àlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àfi tó bá pa aláṣẹ pé ká tọ́ọ̀ṣì bẹ́ẹ̀ níbi erékèrékè ara wa so iná ọ̀nà tí máa ń gbà òun náà ní kí ni òun náà ní alwash iná ọ̀nà tí máa ń gbà òun náà ní anam ẹni bá mi kí èèyàn máa ṣe kí ni kó máa fáwọn ojú ìrùn pé ìpéjú ẹlòmíì yóò wá fáwọn ojú ẹwọ́ ṣètọ́nì yóò wá fáwọn pé ìpéjú rẹ̀ yóò tún wá fi nǹkan kan mí yóò wá fi la ìlà síbẹ̀ mi kó tún wá dàbí ojú kí ló bá sígbà tí wọn kó bẹ́ẹ̀ nìkan ọbẹ̀ kó wà bẹ́ẹ̀ yóò tún kọ́kọ́ padà kó bẹ́ẹ̀ yóò tún wá tọ́ kínní kan síbẹ̀ yìí Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an ó ní fàákì wajhaka lid-din hanifan ó ní dájú rẹ kọ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala hanifan lẹ́ni tí ó gun ní kúrò níbi ẹbọ tí ó ti kí ni tí ó tẹ̀ lọ síbi ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kàn lóso ó wà ní fitrata Allahi allati fatara an-nasa 'alayha eléyìí ni àdámà Allah subhanahu wa ta'ala tó fi lórí islam ni àwọn òbí rẹ̀ yóò padà nígbà tó máa bí sílé tó máa bí sílé épa mẹ́lẹ̀ nígbà tó máa di pé ń gbọ́n tó bá bá a sáńté náà lòun náà wọ́n ṣe nígbà tó máa bí sílé ibi tí wọ́n ti ń ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam ẹni tó ń lò dàgbà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam mi tó máa bí sílé kiri yó ẹni tó ń lò dàgbà ẹni pé àdìgẹ́gẹ́ náà lòun ti rán sọ kíní kí tó ń wọ̀ tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì àdìgẹ́gẹ́ náà ti ha ògbé lẹ́yìn ọmọ tó tí ó so àwọn uh, subhanahu wa ta'ala wá ní la tabdila li khalqillah ó ní kò sí ìyípadà fún kíni fún ẹ̀dá àwọn subhanahu wa ta'ala o ìtumọ̀ ẹni pé eléyìí ní ti báyìí kábàrù ni kábàrù ni làbárì ó sọ ọ́ ní sọ fún wa làbárì ni tí wọ́n ń túnmọ̀ pé kíni ibi ń pọ̀ fún wa ni la tabdila li khalqillah ìtumọ̀ ẹni pé kíni la tubaddilu khalqallah ẹ má yí ẹ̀dá àwọn subhanahu wa ta'ala padà o ó bá ti wó ẹlòmí ò ní bóun ṣe ti rí ìwò tẹ́wọ̀n lọ́rùn àìlójú á ṣe pẹlẹbẹ yìí táwọn yóò máa bójú wò mí pé bí ọmọ kékeré ni mí yóò bá máa lùmọ̀ wú ìdáná ló bá débẹ̀ o yóò wá lùmọ̀ wú ìdẹ́bi pé pàṣẹ bá jó fi ìwálẹ̀ báyìí ẹ wá ìgbé ìfowó àga ìkan lọ́la rẹ̀ ẹ̀kẹ́ ìfowó àti kíni yóò wá yọjú bẹ́ẹ̀ lọ ẹ ti mọ̀ pé á ah, eléyìí ti kíni ó ti lòlùkú lórí gbogbo náà àwọn eléyìí ẹlòmí bẹ́ẹ̀ ti láyé ìtọ́kọ̀ sùn hánà ó dára ti dá òun náà ní kókó jẹ́ ẹni tó lára ìdáná ó ti kọ́ eléyìí ẹ̀wọ̀n ti bá àpòjì lára yìí sí yóò kàn wáyé sí ó wà sára lẹ̀ ó wà sí jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ ní tòṣì sáré wa tún kọ́ ẹ̀mí olóhùn lè ṣe operation ká máa ń sèkínì ká máa ń pa àwọn kìnìún kan kú lára wọn ká máa ń pa àwọn òun fẹ́ slim látara fẹ̀ yóò ní kú e ìjọba mi látara pé kíni látara kó fẹ́ tí ìjẹ̀dá Allah subhanahu ó ní la'ana Allahu al-washimat wal-mustawshimat abdullahi ó ní ibi dandan Allah subhanahu wa ta'ala kó máa bá àwọn tí máa kọlà fún yàn àwọn akọlà á ní iṣẹ́ àwọn bàbá láti wà nílé olólà ẹ̀yin náà ni wọ́n pèké wá kọ kàníké ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ àbàjá ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ ìlàjì àpẹ́ ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ ìdí ti fáwọn èèyàn gbogbo àwọn tọ́lá máa ń kọ́ yìí anábì sallallahu alaihi wasallam ní ibi dandan Allah subhanahu wa ta'ala kó máa bá wọn wal mustawshimat àtàwọn tó máa lọ lè gbé báwọn pé bá ń kọ́ nígbà tí anábì sallallahu alaihi wasallam sọ hadithi yóò máa jẹ wá lójú pé mustawshimat àwọn tán lè bá ń pé ẹ bá ń kọ́ ọmọ kékeré wá lọ́dọ̀ lè bá ń pé ẹ bá ń kọ́ làní ẹ̀dùbà mi ọmọ kékeré kọ́ lọ́dọ̀ lè bá wọn àmọ́ àwọn tán gbé e lọ ẹ̀dùbà mi àwọn tó gbé e lọ láwọn bá rẹ̀ àti ààrẹ tí wọ́n ti ló bẹ̀rẹ̀ sí ọmọ lọ pé ẹ kọ́ làdí lójú ànábì ní ya tàtú ẹ bá ya gbogbo ara mi ya sí ẹlòmíì ya alákàn ẹlòmí ò ya àkéèké lára rẹ̀ ẹlòmí ò ya ẹkùn kò sí tí wọ́n yà sí ẹtí bá ti wá yà sí gbogbo ara rẹ̀ yẹn yá owó gẹ́gẹ́ fún ẹ ló lè gbé bá nígbà tí wọ́n yà ẹ bẹ́ẹ̀ àwọn tó yà bí ti máa ti máa nira tó ìmọ̀ ni wọ́n la ó ti máa ó ti máa mú mara wọ́n yóò máa ní ilá ó ti máa mú mara òru àwọn eléyìí àwọn nǹkan burúkú ni inú àwọn nǹkan burúkú ti mẹ́rin ṣá gba ọ àti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ forty one lágbárí yóò adarí yóò àgbé yóò àtẹ ìdí ẹ̀ka rẹ̀ wọ́n wá ti bẹ̀rẹ̀ forty one ẹ̀dí bá ti wà láì wọ́n lè lórí máa ti bẹ̀rẹ̀ one oh one one oh one ẹ̀wọ́n ló ti ṣe yé yé ó ti yé yé ní one oh one time nítorí pé ẹ̀yọkọ̀ kan kò sí bó ṣe lọ lágbára tó ẹ̀yọkọ̀ fọ́mọ ti yé ẹ̀yọkọ̀ kan yé kó ti mọ̀ sí ẹ̀yọ̀ fún one oh one ìgbà one oh one ló fi so ìwé ilé ìwé ti báyìí aburú méjì ló kó bá ṣe ló bá ṣe é kọ́kọ́ ń ṣe ìsanyé sóògùn tó jẹ́ pé aláwọ̀ àrọ̀ ọ̀dà tó fana tó á pé ẹ̀fọ́ ní ogun kúkúrú ní ogun wàlàkọ́dà áyìnbó làbẹ̀lì sọ̀rọ̀ ọ̀hún máa làwọn òfin àkàrọ̀ ti kàlà ìgbé ẹnikẹ́ni tó bá lọ lè ṣe ogun yìí tó bá lọ lè ṣe iná àwọn àwọn kan wọ̀nyí òun náà ti mọ̀ fún ẹ̀ pé tó bá jẹ́ òkúta kìámà kò sí nǹkan kan fún bá jẹ́ àlàjọ kìámà kò sí kíni kò sí nǹkan kan fún nínú ẹ̀sán tó bá jẹ́ òkúta tó wúlò àwọn ẹni báyìí wà lẹ́lòmíì yóò sin káàkiri káàbàdì rẹ̀ báyìí ẹ̀sìn bá wọn wá ń bá débi pé wàláì wọ́n dà àwọn olóògùn ya àwọn yàbí yẹn ó sì máa ti fún yàwó yàwó wọ́n máa ti gbẹ́rẹ́ fún ìyàwó yàwó ẹ̀wọ̀n ìjẹ́ wá burú jẹ níbi àbúrò rẹ̀ wá wà ní pélé ìpélé ìpélé ìpélé so ká máa ṣe ẹni tí gbẹ́rẹ́ fún yẹn àtẹni tí wọ́n ti fún wọ́n tó wá fún àti ẹ̀tọ́ wáyé pẹ́ẹ́rẹ́ bẹ́ẹ̀rẹ́ ògùn ní jẹ àdáwò lálá tún ni ẹjọ́ àti ọdún fi gbà mí fún tiẹ̀ àmọ́ ọ̀tọ́ wáyé bọ̀ kẹ́sí náà wọ́n fi kọ́ la ní àwọn fi sàmì sí ààrẹ nọ́mbà ẹ̀wọ́n ti táyì ti táyì ti bẹ̀rẹ̀ fún ọ níjọ́ kí ní àdáńgbà ti bẹ̀rẹ̀ nígbà kọ́mọ́ ti pé ọmọ fámìlì ọmọ wa jábọ̀ pé adúlọ ládọ́lọ́ ṣe fún àwọn ará wa yìí wọ́n bá ti bá àwọn kọ́mọ akẹ́kọ̀ọ́ máa kílé pẹ̀lú ọjọ́ wájú ẹ̀ máa já máa sàmì fáwọn ọmọ tiwa ṣègbè ó ti mọ̀ pé á ìran tiwa lélẹ́yìí òun náà níbẹ̀ náà wọ́n ti sún wọn débi pé àwọn ilé wa ó pé irú àmì wo láwọn àwọn kan ní ah, ẹmọ́jà aláwọ̀ àwọn àjíwá kí kó má dákọ̀ ẹ̀rọ ìgbà tí ẹ̀mọ́ sáàmì sí ke ìṣẹ̀bá kìí sí ẹ̀wọ̀n sáàmì sí lọ́wọ́ ní ìjọ̀dé pàlàbẹ́jì tèmi náà ah, ìṣẹ̀tẹ̀ mi ó lábẹ́jì tó ẹ̀jẹ̀ bá rí nì ah, àwọn ilé owó fẹ́ ẹ̀jẹ̀ àwòkọ́ ti ìjẹ̀sí fún tiwa àwọn ti kọ́ mẹ́ta dé sí tààfẹ́ kọ̀ọ̀kan á sì pé àwọn láì tiwa ni àwọn ìlú ìlànà tàwọn kọ́ ọ̀hún pé bàmú làwọn kọ́ àwọn fatima kọ́ọ̀tì báyìí ni ẹ̀mọ́jà ti tiwa sí ẹ̀jẹ̀ fatima kọ́ọ̀tì ẹlòmíì pẹ́lẹ́ ni ó ti tiẹ̀ wọ́n lé ẹ̀mọ́ lẹ́kẹ̀ẹ́ ẹlòmíì tiẹ̀ yóò ti tiẹ̀ lábàjá ẹni bá ti wọ́n wà báyìí tẹ́bá wá rí báwọn níti báyìí wàláì tẹ́bá tó wá rí ẹwọ̀n nǹkan tẹ́bá rí wọn níti ẹni tó wà sọ fún igbá ah, àwọn ìtura kọ́ yìí àwọn àti àwọn tó máa là kan jẹ́gbẹ́ báyìí ara ti sáré kọ́ wọn. ẹlòmíì gàmbá ilé àtànìké àwọn òwà tí wọn látàrí rí báyìí ẹni báyìí látàrí rí báyìí wọn wà wálẹ̀ báyìí ọmọ kékeré ọmọ tó tẹ̀ bí tẹ́bá wọn wà ní ti mo kékeré wa kéèké ara yóò gbóná yóò gba ẹni tó gba kò ní rí ẹni bá ìgbà nígbà tó yá àwọn ìlú tó rò pé nígbà táwọn ìlú tó rò pé a ní tèmọ́ ẹ wo ṣe kọ́ọ̀nù tí a ti ní ti pọ̀ jù náà wọ́n kó ní abọ́ ọmọ yẹn a ní tèmọ́ ìlànà tó wá wá ọ̀dà àtẹ̀bá fẹ́ ṣe ẹ tún mú ànọ́dá bàtàn míì nínú kànìké yìí náà yìí wò ní pọ̀ púpọ̀ kò ní ṣe púpọ̀ ẹ̀rà làásà ní báyìí ẹ̀sẹ̀ àlàsà ní báyìí ẹ̀rà àwọn kànìké nìyí àwọn kànìké mi bẹ níbi báyìí ẹ̀rà ọmọ tẹ̀lẹ̀kẹ́ mi níbi báyìí mo là báyìí mo là báyìí mo là báyìí gbogbo àwọn ọ̀dọ́ báyìí níbi báyìí ṣètọ́ nínú ìwọ̀n ṣe kíni òun náà yóò máa kọ́ yín tẹ́bá ti dára ìjáde yẹn yá tẹ́bá lẹ́ jáde yẹn yá kò ní jẹ jáde yóò tún fi nǹkan mi rọ́pò fún yín ni nítorí pé kíni nítorí pé ká má bàa fi gbogbo irú nǹkan báwọn lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam kó tó wá ní wal mutanammisat àtàwọn tó máa ṣe kíni àwọn tó máa ń tó máa ń fa yín ojú ẹ̀sìn bá mi ní Ànábì ní wal mutafallijat lil husn àtàwọn tó máa gáàkó eyín wọn sábà ń ṣe artificial èjì lèlè ó sì sábà fi rẹwà nítorí ẹwà náà dábí ṣe ànábì wa sọ pé àlùmọ̀gà yìí ọ̀ọ́tù kọlùkọ̀lá àwọn sábà ń ṣe ń jẹ dáhùn lọ́sùn hàn wọ́n tààlà nígbà tó dá ọ oníkóòwò ọ̀bùn ti dá ọ tó máa bẹ ṣe kó ṣe kí ni kó tún yàtọ̀ síbẹ̀ àbúrò àbúrò àbá ti wá parí ọ̀rọ̀ pé máàlì oníkí ló tẹ̀mí máàlì làálàánú màlá àná ọlọ́hùn ọ̀rọ̀ sóòlù kí ló tẹ̀mí tẹ̀mí náà nílé tẹ́pẹ̀lẹ́ nílé tẹ́pẹ̀lẹ́ ń sáànà ìbá tẹ́bílé yàn tí wọ́n bá lò tẹ́bílé a jẹ́ pé òun sọ pé ànábì pé ànábì sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ nù ó sọ pé tí Allah subhanahu wa ta'ala sọ yàní ó sàbò sí lẹ́nu nù àbúlá àbí mọ̀tún náà fi sọ́jà ilẹ̀ nù pé àníjẹ́ ibi gẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala kó ń bá gbogbo àwọn tá a kàkà rè so eléyìí ti báyìí nígbà tí àgbọ́yé ti wá dé láwùjọ gbogbo àdéhìí náà ti báyìí èyí láti dẹ́mọ̀tẹ̀ ẹ̀kọ́ níbi gbogbo àwọn bàbá àbá náà sọ yìí náà ti ilé ìfẹ́ lórí wọn náà ti sọ wọ́n ní tíra àti náà kókọ̀ wọ́n ní tíra sọ̀yìn Bukhari lé náà bá ta sọ yìí wàláì wọ́n ní sọ̀yìn Bukhari lé pé àwọn ìtàn ti tẹ̀ láti láti fifty láti nineteen forty láti nineteen thirty wọ́n ní ilé ẹjẹ́ ká lọ lè gbé jáde láwọn tíra lọ lè jẹ́ ilé gbogbo alẹ́ gbà ẹgbẹ́ jáde káwá wo ní ẹ̀fọ́ àbájá bá àwọn àdìsí bẹ́ẹ̀ nítorí pé ìjọpọ̀lọpọ̀ wọn wí láwùjọ lóde ni pé àwọn nǹkan tẹ̀sẹ̀ ti bọ́ mẹ́ẹ̀sì ni kéwù tó kú wọlé àgbọ̀dẹ́ àgbọ̀rẹ́ lẹ́yìn àgbọ̀lẹ́gbà babaláwa àwọn àtọ́kùn ẹ̀rọ kó tí àtọ̀ ìwà àìsàn àbáwọn nílé jáde ẹ lọ kó wo ní ẹ̀fà àbáyé bá wọ àdí ìbílẹ̀ ìbẹ́nu rẹ̀ náà tó tábà ti wá rí eléyìí ti báyìí tó ẹ̀ka ti pé ká sọ̀fẹ̀ irú àwọn tó báyìí ó wà àwọn tẹ́lẹ̀ ẹni tí wọ́n ṣe é kò o lálà ni ẹ o ẹni tó yẹ kó wọ́n ṣe é kò orí fòmọ́ kò mọ̀ wà tó ṣe fóun wọ́n sàn ti mọ́lẹ̀ láàrin òun àwọn kan náà fi kọ́ fún un ó kàn ó lajú ọba rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dí bá mi wọ́n á ṣe àwọn ọba báyìí ti bẹ̀wà rẹ̀ jẹ́ obìnrin eléyìí ti báyìí àwọn máa wúra ìmọ̀ àti ẹni tó kọ gbélé ẹlòmí wọ́n wá ìlà bíi báyìí fún lóbìnrin ẹ̀sì bá mi jẹ́ kẹ́ fi ilẹ̀ láwọn àwọn àrùn ọkùnrin lọ́pọ̀ ẹ̀kẹ́ òsè fún kábà lóbìnrin wọn àbá ìwà ẹ̀jẹ̀ mo fi ṣe ìjẹ̀dá àwọn àwọn àwọn àlá eléyìí náà ti ṣètò àni máa ń gbà wọlé sí àwọn èèyàn láti kí ni láti fi gbé wọn jìnnà láti fi sọ wọn ní ìṣó pàmò láti yàní ojú ọ̀nà déédéé díẹ̀ tí sani máa yóò máa mú fún ẹ̀jẹ̀ díẹ̀ tó bá ti ṣe kékeré báyìí yóò tún yá tún ilé ìwo yóò tún gbé láláwá òun náà pè ní àtàdá òjò tó bá ní òkú tó bá mú gẹ̀ẹ́sà lónìí pé ara tẹ́sì gẹ̀ẹ́sà lónìí pé àkọlé pààyàn gẹ̀ẹ́sà ni tó bá mú sáyọ̀ tà sí ìwọ̀n pààyàn lóòótọ́ tó bá ti dọ́là ọ̀nà tí ṣètánì máa ń gbà àtàdáwùj òun náà gbé ó máa mú yàn díẹ̀ díẹ̀ òní kíyàn dìrà kí ẹ̀mọ́ bá ṣe kíni kí ẹ̀mọ́ bá sàmà lọ́wọ́ yóò máa mú yàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni. Allah subhanahu wa ta'ala ó sọ fún aná al-Qur'ani pé kulu mimma razaqakumullah ó ní ẹ máa jẹ nínú tí Allah subhanahu wa ta'ala ṣe ti là

ẹlòmíì lóhun ṣe olùgbà ìsìláàmù lóòótọ́ àmọ́ ìtàn bàbá la wọn ti ṣe kèsì níjọ́ kò dánù yóò ní àmọ́ máa dá gbogbo ẹ̀rù ní nítorí ọjọ́ òní náà yìí nítorí orí náà yìí náà láti gbogbo ẹ̀rù níbẹ̀ lé ẹ bàbá náà tó kàwé ẹni tí ó jẹ òní ebéèrè nítorí yìí náà ni òjá tó gbélé inú ọláyà àwọn mí ẹlòmí lóhun pa súnà àmì sọ̀lá àlọ́ sọ́lá mẹ́rin ní ti báyìí gbogbo àwọn ọkùnrin yìí náà ní ti báyìí kò sún náà ó tọ́jú rẹ̀ náà ó fi hàn sọ ọjọ́ kan ọjọ́ kan lè tún ajọ́ kan ayẹ́pẹ́ tó kù sẹ́wọ̀n náà dáná kò jọ lójú náà ni tí ẹ̀ bá ti sọ pé nítorí pé ṣètàn bó ti wà táàmì náà yóò kọ ẹgbẹ́ àmọ́ ti sún náà o báyìí sáà lè tọwọ́ pé àtọ́wá sún náà ní ìjọba lórí fún ọlọ́run ó fún nílò ra gbé dẹ́rẹ̀ kó sínú kọ́kọ́rọ́ ìgbà kó ti pa mọ́ ìlà kọ́kọ́rọ́ máa bẹ́ẹ̀ ẹ̀sìn báyìí kọ́lá ìdá lè kọ́ pé tó bá ti pa tó sọ kọ́kọ́rọ́ rẹ̀ nù ó fún nílò tirẹ̀ mọ́ pé wọ́n tó sọ kọ́kọ́rọ́ nù tó bá bẹ́ẹ̀ lò tó lè jà ẹ́ lọ́dọ̀ bá bẹ́ẹ̀ lò náà ìbá náà lọ́wọ́ àlọ́wọ́ òkú káńtà kọ́kọ́ rẹ̀ tó bá mú àdánù ọ wà wà dánù òun náà ló fà ṣe pé àwọn buhari wọn kà ká wọ ní Islam ta Pakistan yányá káwọn ṣe kíni káwọn àgbẹ̀ fún gbàdá àgbà Islam lóòótọ́ àmọ́ òròdílé wa àní ilẹ̀ àwọn ìgbà ìsìlámù lónìí ti mú òkúrò nílé lẹ̀ ìdá máa ń ṣe ilé wa lọ́dọọdún ẹ̀dùbà ẹlòmíì ní tíráyì ń bẹ̀ ńlẹ̀ yìí wá ní pọ́dún bọ̀ ní tíráyì ń lọ ń lọ sọdún ọ̀sán ọdún òṣogbo ó sì fi ààrẹ mùsùlùmí òwò olú ìsìlámù yányá ẹlòmíì bẹ̀ ń ṣe pé ọdọọdún ni wọ́n máa ń ṣe kíní kan tó jẹ́ òrò nílé òrò òtún bá wọn ṣe kọ́lá so eléyìí òun náà ni ah, Allah subhanahu wa ta'ala ní wala tattabi'u khutuwati shaytan ẹ má wàá tẹ̀lé ìgbésẹ̀ ṣètọ́ ni o ẹ má tẹ̀lé ìlànà ṣètọ́ ni o innahu lakum aduwwun mubin nígbà tí táà ní yóò ọ̀tá ni ọ̀tá ni fún yín tó ṣe kíni tó fojú hàn fẹ́kẹ́ náà ṣe kíni kẹ́ ẹ mú lọ́tà ọ̀rọ̀ tàdárù táwa ń sọ yìí ká máa mú yàn díẹ̀ díẹ̀ dé ọmọ Allah subhanahu wa ta'ala díẹ̀ díẹ̀ kí ṣe táà ń ṣe máa gbà wọlé sí ọmọ ànábì ádámà so inú àpèjúwe eléyìí òun náà ní pé kí ni fìlùgùlùwé ọ̀sàṣàdù níbi àgbéjù níbi ìtayọ̀ àlà ìtayọ̀ máa gba ìwọlé sí àlà láti rí ni láti bá àfi sìyàn lọ́nà kúrò yóò lọ́wọ́ subhanahu wa ta'ala wọ̀tà àríwú máa àhàlọ́ láwùn lánàá àti kó sọ ní Allah subhanahu wa ta'ala ti lẹ́tọ̀ọ́ kó sọ ní wọ̀fún wa ìtayọ̀ máa gba ìwọlé ẹ ká jẹ ẹja ẹ bá ní tòfin tó ṣe ká jẹ àmọ́ ṣètánì ò yóò wá sí lọ́sọ̀ fún wa pé káwé nítorí pé o fẹ́ máa jọ́ sí yá kó ra ẹ̀ súnmọ́ lọ́sùn hàn wọ́n tààrà dáadáa kájà rẹ̀ bá ti ti ti gbà mọ́ ìjẹ̀ nǹkan abẹ̀mí yóò wá ní àdúrà tó fẹ́ ṣe ìjọ́ méje odidi ìjọ́ méje ògbọ́dọ̀ jẹ́ nǹkan abẹ̀mí ó kàn máa jẹ láti lásán láti àtọ́fẹ̀ ìdílé àmì òòlé jẹ́ òòlé jẹ́ pàmánà o jẹ́ ìròkò fi àpò ẹ̀wọ̀n ní ìyàwó ìdílá yìí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ fún ọ ìdáhùn ṣe kí ni o sọ dé wọ̀ yóò tún lọ́dà kejì sẹ́lò mi nǹkan tó jẹ́ ìwọ̀ yóò sọ lẹ̀tọ́ ìfẹ́ òní máa ń kó òkú ní máa mutí lọ ó kàn fi lo iṣẹ́ yìí lásán ni ó wà bíi àyẹ̀wé àwọn tí ń bẹ ní sábòkè àwọn tí ń bẹ lọ́nà faraba ni ètò ọtí bá wọn náà ẹnu tẹ́ ẹnu jọ́ mẹ́ta náà ni ṣèkú màmú lọ lépẹ́lépẹ́ tó bá kàn sí ara yóò kọ́ àwọn tó wà ní sọ pé ẹ bá yẹ kó máa lọ pé ẹ ẹ pé náà lọ́wọ́ àtàkì kó táwọn àbẹ̀ náà ni kó kàn tàṣẹ náà ni ẹ̀dùn bá rẹ̀ so tó bá lọ́wọ́ àdìgbé kìíní tó bá wà lò kìíní o yóò wà lò àlẹ́sọ̀ bá wà lọ́wọ́ àti ọ̀pọ̀ àwọn àdìgbé ó ti tán àlẹ́sọ̀ bá pé mà á kàrọ̀ mà á kàrọ̀ tẹ̀sí ìwú kọ̀kọ̀lé ìwú àrọ̀ ìmọ̀ tó bá yẹ pé púpọ̀ ẹ bá máa ṣe kìíní ní bá máa káyàn ní bá máa káyàn bí ọtí ànábì ní díẹ̀ báyìí nínú ẹ̀ náà èèwọ̀ ni ìdánilwà sọ fún pé díẹ̀ náà nípa ti ìwọ́n ti káàdì tòwúrò àwọn ọ̀sán báyìí níbi láì ìgbà tí ìgbà tí ìgbà tí èdè tí ọ̀hún náà ló fi kàn án gbogbo kẹlẹ́ kan wá lò sí kò ní kó bẹ́ẹ̀ òtí bá mi òun náà ló wá tọ́ka yín pé ah, ẹ̀lẹ́ wá ẹmu ògiri tẹ bá wá ẹmu ògiri tó bá dẹ̀ gbé lẹ́nu tó bá dẹ̀ yọ lẹ́nu ọ̀pẹ́ báyìí tí ò sí kalẹ̀ ẹ wá wá nǹkan báyìí ẹ fi kún ẹ fi kún tẹ bá ti lò ẹ sì lò yóò ti lọ ẹtì bá mi òtí bá lò fẹ́ lọ lọ́fẹ́ ló pé kò fẹ́ lọ lọ́fẹ́ ló pé eyín àwọn akó báwọn náà lásán yóò ti wá di pé ó fi gbádùn náà á ah, ẹ fún fi nǹkan mi rọ́pò mi tó bá fún yín ní nǹkan yóò òun náà làwọn tán ti tètè lọ́sàn tí èsù náà fi máa ń ròyìn àwọn èsù wọn pé kíni òfun ni láti ẹ̀sìn sílé kíni ìbò ìdíje ẹran lọ́wọ́ ẹni ajẹ́ ló fún ọ ti bá nígbà tí wàá jẹ yóò ní ó yá sọ bá ń bó ìdíje ẹran bó ṣe pọ̀ ló ti rọrùn ẹ̀sìn bá mi ìtàní wọn kì wọn èsù ni wọn kì wọn yóò fún ọ ní ìtọ́ kékeré báyìí tó ti gbà kan lálá tó fi gbà lọ́wọ́ rẹ̀ ilé ọ̀rọ̀ tí ìtàní máa ń gbà òun náà ní pé kíni òun náà ní àìsàn ọ̀pù wọ́n ti tàtà rẹ̀ òun náà ní pé ọmọ ti fi ní pé ọmọ náà nà á pa wọ̀tàtà àrùn àbí àfọwọ́ tẹ́tẹ́lẹ́ mú kẹ́ẹ̀kì ẹ wọlé kìkì tàtàtù àtẹ́jì lásán tàwọn eléyìí nìkú ẹ̀kọ́ àtẹ́jì ló bá dé ṣe rájò kámẹ́sì alákàmẹ́sì síkìní lóhùn kankan àtẹ́jì ló bá dé bẹ́ẹ̀ àtẹ́jì ló bá dé ká ṣe mú nílé ọjọ́ àdébí àdébí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá àtẹ́jì ká tọrọ bó kùwò ló bá dé bìdáwù kíkà ṣe jọ́mẹ́jọ àtẹ́jì náà ló bá kó bìdáwù ní ojú ti forty one day ó tún ti ká máa rántí ẹni tó kúrọ̀ lọ́dún ká síkà mẹ́jọ àtẹ́jì náà ti ṣe sáré ti máa kó wọn lọ́mọ ìgbà àti wàhálà sí àrẹ́sẹ̀ lórí rẹ̀ àti wàhálà tí bàbá rẹ̀ ṣe lórí rẹ̀ ó gbàgbé yóò tún àwọn fún ọ láyà lálẹ́ tí wọ́n fún yàn láyà bá wọ́n mọ̀ pé àyà tó máa náà kọ́ á ní pé ọ̀kọ̀dọ̀ ọ̀rọ̀ fún kàálà sáàbùdù ilà ìyá ọ̀dùnlá ìdílé ní ìtànà kó o ti gbàgbé kúkú wà á nílò tó kó o ti dára tó bì rẹ ni ìdáná ló mọ̀ mọ́ ẹ̀wà fún ọ. ẹ̀jẹ̀ bá mi dì ìdáná ló mọ̀ sọ bá a sọlé ìfọ yóò àyà ah, ọ̀n tó wà fi dáadáa tó bì rẹ òun náà ní pé kíni tó bá dọdọọdún máa ọ̀gánáìdì àdúrà fún wa kó pẹ́ran kó gbogbo àwọn ẹ̀jọ́ so irú eléyìí níbi sí níbi níbi àtẹjù nínú ẹ̀sìn so ibo míì yóò gba ibi àti ètò síyàn àti ibi ìfọwọ́tẹ́tẹ́lẹ́ mẹ́sìn so irú ẹgbẹ́ àwọn ìdílé yìí lọ́nà tí ó máa ṣe òun náà ní pé kí ni ó máa jẹ àti ìwọ̀ nǹkan àrọ́ ọ̀tọ́sílẹ̀ tó sásílẹ̀ wọ̀ fún àti àgbẹ̀mí eléyìí ti báyìí nítorí tó jẹ́ ẹ̀tọ́ fún kò jẹ́ eléyìí ti báyìí tó jẹ́ ìwọ̀ fún òun náà ló wọ́n ti kíni òun náà ló wà sí inú ẹ̀sìn òun náà ló bá dé di pé kéèyàn máa jalè dáná ni ó kọ bóyá mẹjáde olóòlùbádé ti sìnà nígbà tó wà lẹ́nu kankan fún olórí ìdí àjọ àjọ ní ìdílá yìí òyà máa wọ òyà máa jáde lálẹ́ ẹ̀dùn àti gbóyò lẹ́ni tí ó pè ọ́ yóò bá bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò bẹ̀rẹ̀ tó bí adé lónìí báyìí àwọn akẹ́wò náà tó máa ṣe kí ni wọ́n tún ti wá láyé ìtàn máa wá àtẹ̀sán bí àyè àwọn akẹ́wò ni nítorí àwọn tó máa ṣe sìn àwọn ti ń pọ̀rọ̀ ni ìdáṣà ló ba níbẹ̀ fún wa tó fi ṣe kí ni tó fi pé àwọn náà tó wá láyé ti pé gíṣù tí èèyàn máa ti jàǹbá fáwọn èèyàn ìgbà ọjà tó ń tà yìí já ní yóò mọ̀ ní gbówó tó bá ta kó ti gbówó tó bá ta kó ti fẹ́ ta yìí ọ̀yà bùkún ní báyìí kó gbogbo mí ìjẹ́ papọ̀ máa kó wà sí ní kó wà ló kó dáadáa kó jọjú lójú àwọn èèyàn ìdáni ìgbà ọ̀nà báyìí tí máa ń gbà wọlé káwọn yàrá ìdáni ó gba ọ̀nà bí ṣùgbé tó bá ti bu díẹ̀ tó bá ti bu tó dáa sísàlẹ̀ bu tí ò dáa sáàrin kó wá bu tó dáa sókè tó bá ti dé sáà fún ọkùnrin báyìí tó fún ọkùnrin di àpò kan wá dé lọ́rin nígbà tó wá ń tu padà ní ìdíbà ó gbà bẹ́ẹ̀ náà ó wà ó wà máa tẹ́kẹ̀ lé ẹni tó ti ní kọ̀ọ̀bá nǹkan so wọ́n bá yìí nìyí láti máa gbà bẹ̀ wọlé síyàn láà àwọn bá gbọ́dọ̀ sọ pé ní ẹ̀bá bẹ́ẹ̀ ṣe dáadáa láyé tí ọlọ́dún hánú dáa bá pààyàn láti gbé ṣe nǹkan láyé ṣètàlì ó ní àwọn ọ̀nà méjì tó ti tó ti yàn lọ́nà ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé ọ̀nà àtẹ́jù kó o ṣe kọjá ìsanwó láti ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó náà ní kí ni ọ̀nà àti kó o má ṣe bá ti láwọn ọ̀sán náà lẹ́jì méjì ibi àti àti ìzúkì láyà àwọn kan méjì olówó ìjẹ ti rárá ìdájọ́ ló bá wà láti bẹ́ẹ̀ wọn ò ní ti àṣkáà wọn ò sí sáà nínú àti wọn ò sì ṣe àtẹ̀jú bídí àtàní kámásì so eléyìí náà ti wá ti sáà nínú láyé lọ́dọ̀ tiwọn náà ìyẹn gbọdọ̀ wà láàrin méjì kẹ́yìn wà láàrin gbogbo pé ẹ̀sìn Islam ẹ̀sìn wọ́sàtù ni ẹ̀sìn wàsàtìyà ni pé pé ìyẹn máa wà láàrin láàrin àti ìgbàgbàsẹ̀ tó ni ògbọdọ̀ lọ́wọ́ dídùn ògbọdọ̀ lẹ́yìn dùn so eléyìí nínú àwọn àtúnṣe ìtọ́ni tí máa gbà wọlé fún yẹn láti gbìn láti láti ṣìyàn lọ́nà so àwọn àbá wa sàlàyé fún wa pé àtàdárù ṣe tání máa ń lò yìí kó máa ṣe díẹ̀ díẹ̀ fún ẹ̀yà yìí ọ̀nà eréṣiríṣi ni ó lè gba ọ̀nà ó lè gbọ̀nà ibi ibi ibi kúkúrú wọlé láti fàyà sí láti fẹ́ ọmọ sí ibẹ̀ yìí àmọ́ yóò máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni bá a ti sọ ń bí ọ̀rọ̀ ẹni bàbá bàbá apá ńláńlá kan ẹwù tó ti bẹ̀rẹ̀ ní ibi ìsìná ó wá kó omi ìsìná bí ìsìná tó kọ́ ó ní ó pa ẹni tó ti ìsìná pẹ̀lú ẹ̀ nígbà tó wá pa tán ó wá ní ọ̀nà tó ti yá ó ti gbà ó yá láàkó náà ní kíni ó náà ní kò fi balẹ̀ ẹ̀wọ̀n bí kíni ó ti fi tẹ́ńpọ̀ díẹ̀ díẹ̀ kó fi balẹ̀ fún kíni kó fi balẹ̀ fóun wá sí balẹ̀ fóun ó gbà òun ìtàn padà wá gbà mú. òun náà ló pàtó jẹ pé gbogbo ẹ tó bá kúrò kó máa parọ́ lónìí ṣètánì ó wà pẹ̀lú ẹ̀ pẹ́ẹ́sẹ́ kí yóò ti máa kọ lọ́rọ̀ kọ́lá ìlúlé wa jòkó láyé ó lóòtú wáré lóòtú wáré lóòtú wáré ní pé ah, ah, wá ẹ̀gbọ́n rẹ̀ káà ah, mú ní ìyá ìsáàlì sì níbẹ̀ ní kò ní làákàyè tó bá ní làákàyè ní ọ̀yẹ́ kó mọ̀ pé ẹ̀sẹ̀ ní nǹkan tó ń ṣe o tó bá wá pa wọ́tá di ẹ̀bá wá tú ẹ̀wò ní ìdíbà yìí o àti ti tú ó lè wá tó fẹ́ni pé àwọn ah, ti mú sọ ìrọ̀ pupa ìyá ìtú sọ̀rọ̀ mi mọ̀ yá oníṣẹ́ ẹ̀wà gbà lónìí ẹ̀ ó ti mọ̀ pé iṣẹ́ tó fẹ́ tó ní kó wá gbà yìí ó ti mọ̀ pọ́sùn láyé rẹ̀ ní ẹ̀wà gbà lónìí tó bá wá dé lónìí oníṣẹ́ ìṣẹ́ sáà lọ́wọ́ pé ní òrẹ́jú wá ẹ̀mọ́bìnrin òrẹ́jú lónìí níjọ́ ni kí wá padà wá ẹ̀wò o níjọ́ ni kí wá ìdí òbí aṣọ pé ọ̀tún la ni ìdáni wa sọ pé sọ pé kó padà wà rọ̀ lẹ́ wọ́n ti wá sọ kó padà wà rọ̀ lẹ́hùn tí ọba wà rọ̀ lọ́sẹ̀ rẹ pé bó ló ti wá ṣe ọkọ̀ sọ́ọ̀bù yóò sọ fún wọn pé káwọn sọ fún wọn pé ìṣẹ́ nínú ọba lọ ẹ̀sìn bá bìí ìsáàtì mẹ́rin yóò máa kọ́ yàn ní gbogbo ìdílé ọgbọ́n yẹn so yóò máa gbé díẹ̀ díẹ̀ ni tó bá ti bẹ̀rẹ̀ láti díẹ̀ díẹ̀ láì díẹ̀ díẹ̀ láì yóò tí ẹ̀jọ́ àti kìíní tó jùlọ á jáde kó nínú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala so irú àpèjúwe eléyìí òun náà ní àpèjúwe àwọn ìjọ ànábì Nuhu alayhi salam àwọn ìjọ ànábì Nuhu Abdullahi ibn Abbas tó sọfá nínú ìdí ó ti sọ̀rọ̀ pé Allah subhanahu wa ta'ala sọ pé la tadharunna alihatakum wa la tadharunna waddan wa Allah subhanahu wa ta'ala àwọn kèfèrí wọ́n wá ń sọ fún àwọn pé ẹ má fi àwọn tẹ́ ẹ pè yìí ẹ má fi wọ́n lẹ̀ o àwọn náà ni ẹ máa jọ́ sí fo àbúlá ìbúlá bá ti ní tẹ̀síwù ó ní àwọn tá a dákọ̀ yìí àwọn tá a dákọ̀ yìí lábẹ́ àwọn àlè hàjà fún ọ̀làbọ̀dà àwọn wúdàn wúdàn àti yahoo àti yahoo àti yahoo àti nẹ́sọ̀rọ̀ wọn gbogbo àwọn tá a sọ yìí wọ́n ní àbúlá ìbúlá bá ti ní àwọn àfáàlà ńlá kan ni wọ́n nígbà yà níbi náà àwọn èèyàn dáadáa ni wọ́n tó jẹ́ pé kí ni wọ́n máa ń pe àwọn èèyàn sójú ọ̀nà dáadáa wọ́n sì máa lé àwọn èèyàn jìnà sí pé kíni pé tán jìnà sí nǹkan tí ò dáa fún àtà àwọn yìí wá kú ṣètánì wá lọ lè bá wọn wá lọ lè bá pé àwọn tó kú yìí adu wàhálà tí wọ́n ṣe ìṣẹ́ wàhálà tí wọ́n yà adu gbogbo bìtínà tí wọ́n ṣe lẹ́yìn yìí tí wọ́n tọ́ yìí sójú ọ̀nà ṣé wọ́n ti wọ́n ti kú ó ti tán náà nù àwọn arúgbó pé kò láwọn àti pẹ̀lú wọn á ti sí àwọn àti sàdúrà fún wọn ọ̀nà wọlé tí òun náà pé ẹ láti mọ èrè wọn ẹ mọ èrè ẹnìkọ̀ọ̀kan wọn ẹ wá lọ lè sí àwọn ojú ọ̀nà àdúgbò ẹnìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ṣe mọ èrè wọn èyí ti báyìí tẹ́ ẹ bá ti rí wọn ẹ sì máa rántí gbogbo dáadáa tó fani láti tẹ̀wé lọ́kàn tí wọ́n ti wọ́n ti rò pé áá kí ni ìdá lóòótọ́ bàbá ti rí wọn bí kí o ká tẹ́lẹ̀ ti kalẹ̀ tó bẹ́ẹ̀ bá ti wá rántí mu ẹ mà jìnà sí tí ó da ẹ mà sí kíni ẹ mà sí tó da. nígbà táwọn ilé wa lọ tán àwọn tán máa wọn kú tán nígbà táwọn àrọ́mọdé wọn wá ń dé ìdáhùn wa lọ lè bá wọn pé hàn ẹ̀yin ò bá ọ̀rọ̀ báwọn láyé nípa èèyàn ńláńlá ni wọn àwọn tí wọn tó fi gbà kan lọ́dọ̀ Ọlọ́run ni wọn àwọn tí ẹ máa fi wọn gbà kan lọ́dọ̀ Ọlọ́run ni wọn ẹ máa ń lò wọn kẹ ẹ máa ń tọ Ọlọ́run Ọlọ́run ìdá ń bẹ lọ́dọ̀ yìí tó ẹ máa lò nígbà ẹ ẹ ẹ omi yín fọ ẹ yìí àwọn yìí wá ń lo àwọn wọ̀nyí kú òkè wọn o wọ́n bí wọ́n tọrọ wọ́n fi wọ́n sàgàtọ̀ dá ọlọ́run kú àwọn wọlé àwọn tí wọ́n àwọn yìí ṣe ìjọba ìfún wa àwọn yìí tún wá lọ ẹ máa wo ṣe tọ́ǹtì báyìí sáà ní òkèjú ara ilé díẹ̀ díẹ̀ ní sáà mọ̀ tó àwọn ilé ìfún wa lọ ṣe lẹ́sẹ̀ yìí tún wá lọ ṣe lẹ́sẹ̀ mi tún wá dé ó bá tún ròyìn àwọn yìí fún wa lọ́nà míì ó wá ní káwọn yìí mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kí ni wọ́n bẹ̀rẹ̀ sí pé wọ́n òun àbọ̀ sọ̀hánà ọ̀tà alábàgbé àti ìlú ìdíje sí pé tọ̀ kó lọ lè bá wọn kó lọ lè sí wọn lọ́wọ́ ẹ̀bọ̀ òun náà ní ìpìlẹ̀ káyà fọ́tò nínú ẹ̀sìn káyà fọ́tò òun náà ní tó fà àkọ́kọ́ ẹbọ tó kọ̀sẹ̀ nílé ayé òun náà níbi fọ́tò náà níbi èrè tí wọ́n máa òun náà ló fà àtàlẹ́bí sallallahu alaihi wasallam tó fi sọ́nù hadith rẹ̀ pé la'anallahu al-musawwirin fa inna ashadda an-nas 'adaban yawm ànábì ní ẹdí àlè ó lè gbogbo tó wájú òkúta ìṣẹ́ àmọ́ àwọn èèyàn náà làwọn tó máa yàwò wọn àwòrán táwa ń sọ yìí àwòrán ká fi kámẹ́rà yà àwòrán náà ni àwòrán ká mọ àwòrán náà ni àwòrán ká fọwọ́ hàn àwòrán náà ni gbogbo àwọn eléyìí náà ló lẹ́yìn lọ́dọ̀ ànábì sọ̀lá àwọn ẹ̀sán ta alákẹ̀rẹ̀ àwọn kan sọ pé ìjọba ti lóògì ni wọ́n sọ bí ìgbà tó bá máa kalẹ̀ níjà wájú kalẹ̀ tó wá níbo tó lóògì dáhùn pé wọ́n ní wúwẹ̀ náà sọ pé ìwẹ̀ tànábì àmọ́ àdìsí ànábì sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ àti wá wáyé àdìsí àìsà òdi ọ̀la wà ní ànábì wọlé jọ kan ànábì wá bá sí wọ́n ta kọ́tìnì kan tó fẹ́ wọ́n ya àwòrán sára kọ́tìnì yẹn níbi ní lọ́dọ̀ àìsà bánàbí ti gbé àdìgbà padà ànábì fàdúró àìsà wà bá lọ gbégbé lóde ànábì ní ilé tó gbé sínú ilé tó ṣe yìí ànábì wá sọ pé àwọn màláìka nínú màláìka ta látẹ̀kulu bẹ́ẹ̀ta fi tẹ́lifóònù wọlé àṣọ pé lẹ́tàjà lábàtì wà ń bẹ̀ àbí tíyàwó ẹ̀ má wà ń bẹ̀ màláìka ní báwọn kọ́tìnì ẹ̀ ò bá rí àwọn bá gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn àfisè kílò ẹ̀wọ̀n kan bá mi sì ṣé ní ìgbà yìí ṣe èrè láìsà gbé kalẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn ọ̀nà ṣé èrè láìsà gbé kalẹ̀ sójú ọ̀nà káàdì wá ní màláìkà òyìnbó ti ní bá wà. sùlẹ́bẹ̀ náà ní bàtà nàbí sọ̀lá wà lóò sọ́lá tó padà ní fásitì òmùká àwọn àwọn èrè tí wọ́n yà sára sí kaba wọ́n yà èrè òkú àti àlejò àti sọmọ gómìnà máa pa sọmọ fi parẹ́ ẹ̀sìn bá mi àlejò nìkan pa gbogbo eléyìí náà rẹ̀ ṣé eléyìí náà ṣé àwòrán tó gbé kalẹ̀ ṣé èrè náà lè ẹ̀rí pé nǹkan tí wọ́n ṣe kíni nǹkan tí wọ́n yá wọn náà lè náà so anabi sallallahu alaihi wasallam ó ti sọ fún wa wípé gbogbo orú àwọn ọ̀sán báyìí ká jìnà sí kí ló fà á anabi fẹ́ fi dínà ó fẹ́ fi dínà ẹ̀bọ fún wa ni ẹ̀wò bàtà àwọn eléyìí bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ẹ̀wò láyé tí wọ́n ti báyìí ẹlòmíràn máa rò pé kí máa ya fọ́tò kí ni wọ́n á jẹ́ nìyí ṣé ìfújáfà alákan ní ìjẹ́ kankan tábà á sọ pé àwọn èèyàn ti kí ni wọ́n máa pọ̀ mí ṣé Yorùbá tó bá rò pé òjáfà alá lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ ọmọ rẹ̀ tó bí lọ́dọ̀ ìyàwó rẹ̀ lọ́dọ̀ fámìlì yóò nífẹ̀ẹ́ rẹ̀ báyìí yóò nífẹ̀ẹ́ rẹ̀ bàbá alá nìyẹn tó bá ti fọwọ́ yà wòrán báyìí nítorí wàá kú dání ti báyìí ẹ̀lùmí wàá mú àwòrán àwòrán ọkọ rẹ̀ yóò ara gbé sígbẹ́ gbẹ́gbẹ́ rẹ̀ ẹ̀bí bá rí gbogbo àyè máa lọ yóò gbé ọkọ mi ìlúwa tó bá padà yá ní ti báyìí yóò máa yóò padà máa wá lákàtà máa lọ sí ibi kékeré kó máa wá béèrè kó máa lu ọkọ rẹ̀ pé àkọsọ wọn sùn lọ́wọ́ náà ló bá wọlé ilẹ̀ lónìí nínú àlọ́ bá wọn débi ti ìyá àti ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ fọ́tò ìyá àti ìyá àti ìyá àti ní ti báyìí bẹ́ẹ̀ bá bímọ ní ti báyìí yóò fọ́tò rẹ̀ yóò fi kọ́ ọmọ lọ́rùn kí ni kí ni ìyá kí ni bó máa ṣe kí ni ìyá àti máa sọ fẹ́ẹ́ bí máa kẹ̀kẹ́ máa wá ní ti ìyá ìlara rẹ̀ ẹlòmí bá kọsẹ̀ níbi riyad ẹlòmí ilé rẹ̀ kúndé riyad nìkan yíwà láì di kíbla ìdí tí màá gbàgbà láì lẹ́gbẹ̀ẹ́ láì ó ti gbé mọ́tò riyad ní aláka rẹ̀ ní èyí nínú facebook o mo rí inú ilé rẹ̀ láì kẹta yìí ó gbé mọ́tò riyad kan láì di kíbla ní ibi kíbla yìí. àdìbò àmì kí ló fà kí wà wọn riyad mo bá ní mọ́tò láyé ní ìfúláyì sáà pé ọ̀nà bẹ̀rù ní ìfúláyì ó ti blọ́ọ̀kù àwọn ogun àwọn ọ̀sán àtàrí ní july òun náà ló dá owó irú àwọn ìjọba ilẹ̀ so orí ní july tí ẹ bá wá ń sílẹ̀ báwọn ní july bá burú owó ti máa wá ṣẹlẹ̀ lọ́dún ẹ wọlé ní ìyá láì sáà ń pè ní nígbà táwọn kọ́kọ́ ń pè ní ìdílá yìí wọ́n láwọn tó ń sáà àpàdé àtẹ̀mú ní àmọ́ ní ìdílá yìí wà láì wọ́n pè ní yáàsì ẹ̀dígbà rẹ̀ tó apára àwọn kan nínú àwọn akọrin haúsá ẹ̀dígbà rẹ̀ ní tó ń kọ́ lédè haúsá tẹ bá lóyún sí dókúlì yáà ẹ̀dígbà rẹ̀ ó ní lámìyẹ́ ní ìyá ìyá tó bí mà tọ̀ ẹ̀yìn náà ẹ̀rí yàn ẹ̀rí tó ẹ̀rọ wá bí èdè ti fẹ́ kò bí mà ìyá tó bí mẹ́ni kò bí ṣé ìwé léwu ti rẹ̀ kọ́ ti gbé sípò lọ́sùn hàn wọ́n tààrà ebi ìwé léwu ti rẹ̀ ìlú tó ṣe oríṣi ẹbọ ni sábà sàlàyé fún tó bá tó lóun ògbà náà ó yẹ kán padà nìyí so yìí ti báyìí kéde tìrẹ wá ń bẹ wọn máa fẹ́ rẹ̀ káàkiri nígbà tí wọn á wọlé ìyá tó ń dúró lọ́sùn hàn wọ́n tààrà fún so ọ̀nà tí ìṣèlá tí ìṣèlá ń jẹ́ àtúntò náà ló fi àtúntò lára wọn pé ọ̀nà bó wọn ṣe kí ni kéèyàn máa ṣe díẹ̀ díẹ̀ níparí iná ọ̀nà tí iná àpèjúwe ọ̀nà tí ìlànà máa ṣe díẹ̀ máa fi ṣe díẹ̀ díẹ̀ òun náà níbi dìnnà iye sáré o ti bẹ̀rẹ̀ fún ọ náà kó owó obìnrin wọ́n ti wá owó obìnrin tó wá wo sáré o ní òtún tọ́mọ yóò yóò tún tún wò lẹ́ẹ̀kan sí ó bá wò sáré ní sáré máa wò pé ah ó wá màtí lọ ẹmọ̀túnmọ̀ ẹ̀tún tí wọ́n pàdé ìjọ mi máa ó pé ó bá pé òun bá wẹ̀yìn yóò bá wá tó lẹ́ orí jẹ́ orí ẹ̀jẹ̀ fífẹ́ lọ tó bá tó wá ní ìdíláyìí tó bá bá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọ́n fúnra wọn sáyẹn gbogbo àgbóná bá wà nínú ọkàn ẹ̀sìn balẹ̀ bá ah, wọ́n làwọn máa ń gbé kó mo lè wá lọ ẹ̀jẹ̀ bá wọ́n kọ́ wọ́n tẹ̀ wá pàdé wọn náà yóò tẹ̀ adé kíni wọn náà yóò adé wọn àti wọn àti àtàkàlì fúnra wọn. so tàdánù jù ní kìtàní wọn ṣe díẹ̀ díẹ̀ ni ẹ ní ẹ̀rẹ̀ sẹ́ni lọ́kọ̀ alẹ́ nìkan obìnrin kan lórí ìgbà tó ti kì í mọ́lẹ̀ ó ti mọ́ aládùjọ pẹ̀lú ẹ̀ láíláí yóò fẹ́ díẹ̀ díẹ̀ pẹ̀lú rẹ̀ ni. òun náà àbá àkàmì sọ fún wa pé wọ́n ní ọ̀rẹ́ kìtàní máa gbà wọ́n ní nọ́dúrọ̀ tún wọ́n ti sáàmà tún. ipe alákọ̀ọ́kọ́ lè kìtàní ògbà ọ̀nà ní nọ́dúrọ̀ tún ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kó kọ́kọ́ wo obìnrin wọ́n ti sáàmà ó ní wọ́sàláàmù lẹ́gbà yẹn wà kíra yín ẹ sàlámù sí ayé bẹ́ẹ̀ sí ìgbà ìṣẹ́jì ní o wọ́sàláàmù ẹ sàlámù sí ayé wàkàláàmù ẹsẹ̀ wà sọ̀rọ̀ bí wọ́n bá sọ̀rọ̀ tán tọ̀mọ́ ìdún wàlẹ̀kọ́ ẹsẹ̀ wà fàáyé láàtọ̀ fún ẹni pẹ̀tọ̀ já pàdé báyìí wàlẹ̀kọ́ ẹ wà pàdé àwọn ìpele ìpele ìpele yìí òun náà ni ọ̀dún tí ìtàn ìmọ̀ ń lò òun náà ni tàdáwù jù so ká gbìyànjú gbogbo àwọn ọ̀rẹ́ yìí tábà ti fẹ́ rí step one kábíyèsí láti fẹ́ bẹ̀rẹ̀ step one pẹ̀lú wa káyọ̀dé kínní káyọ̀dé sàwọn òbí la ní nínú ìṣe ìtọ́jú ọ̀gbìn tí ẹ bá tètè rí bẹ̀rẹ̀ yìí tí o bá ti wọ̀ yẹn la so Allah subhanahu wa ta'ala yóò sọ yẹn kó níbi abu rẹ̀ yóò ti gbé yẹn jìnnà sí هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت wà واتوب اليك